بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو مهتد وما يضلل فلا هادي له والصلاة والسلام على رسول الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربي حتى ترك أمته على سنة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته بالله من الشيطان الرجيم قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم في ذلك لهايا وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأوا عليهم ما كانوا به مؤمنين ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ní tẹ̀síìrì ti tòní àwọn tí a wà nípa ọ̀rọ̀ wọn àwọn náà ni àwọn èèyàn anabi shuaib aleyhisalatu wasalam èyí tó jẹ́ pé a ṣàlàyé fún wa wípé àwọn àfáà gbà wípé àwọn àwọn kan gbà wípé ìran kan náà ló ń jẹ́ ashabul aika àtàwọn mọ́díànù àwọn kan sì gbà wípé mọ́díàn ìran ọ̀tọ̀ ni wọ́n ashabul aika náà ìran ọ̀tọ̀ ni wọ́n ṣùgbọ́n àwọn èèyàn yìí méjèèjì àbẹ́ àwọn ẹyọ kan ṣoṣo yìí náà lọ́lọ́wọ́ bá rán ànábì Ṣuaibu sí alayhi salatu nígbà tó wá jẹ́ iṣẹ́ fún wa tó ṣàlàyé fún wa a ṣàlàyé fún wa pé àwọn èèyàn yìí nǹkan tí wọ́n ń ṣe náà ni pé wọ́n ń dín òṣùwọ̀n kù so ìṣesí tiwọn náà ni pé wọ́n ń dín òṣùwọ̀n kù àwọn tó bá bá wọn ṣiṣẹ́ wọn è fún wọn lówó pé wọ́n á tún máa ṣe àwọn oríṣiríṣi àwọn àbàjẹ́ míì ní orílẹ̀ ànábì ọlọ́run ọba ìwà ń ṣàlàyé fún wọn yìí pé tẹ́ ẹ bá ń ṣe nǹkan tẹ́ ń ṣe yìí lọ ọlọ́run ọba ó fi ìyà jẹ yín tó gbé nígbà tí ń saburú lórílẹ̀ alẹ́tọ̀ láti máa sọ fún pé irú nǹkan tó ń ṣe yẹn ó ń lẹ́tọ̀ sí ìbínú ọlọ́run ìyẹn náà lànà bí ọlọ́run ọba yìí náà ń sọ fáwọn èèyàn rẹ̀ wípé ẹ lẹ́tọ̀ sí ìbínú ọlọ́run ọlọ́run ọba máa bínú sí yín wọn á wò wípé ìbínú wo lọ ọlọ́run máa bínú sáwọn ọlọ́run ò lè bínú sáwọn jàre gbólóhùn tá a fẹ́ sọ yìí àwọn àfáà ni wọ́n ṣe gbólóhùn náà wọ́n sọ gbólóhùn náà ta anutan lẹ́ni tó ṣe yí pé wọ́n ń wá ìtọpinpin ànábì ọlọ́run ọba yìí pé kí ló lè ṣe fún wa ná àfẹ́ mọ tó lè ṣe ọlọ́run ọba ò lè ṣe kankan fún wa bó ṣàdúrà ṣàdúrà ọlọ́run ọba ò lè gbà á lé wa lórí so wọ́n ń ṣe léyìí wọ́n tún ní istibo adam ní nǹkan tó yẹ pé wọ́n á wò ó pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ pé kọ́ ọlọ́run ọba ó fi ìyà jẹ àwọn so wàtàjìzàn wọ́n ṣe léyìí nígbàdá pé wọ́n ń wò wípé ànábì ọlọ́run ọba yìí kò lágbára àti lè bẹ lọ́hùn kọ́lọ́run bó gbàdúrà rẹ̀ láwọn lórí kíyà ó sì wáá di nǹkan tó ṣe pé yóò jẹ àwọn so wọ́n fojú kéré ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ jáde lẹ́nu yìí wọ́n wá wò wípé kò lè ṣeé ṣe láéláé torí kí wọ́n ti gbé sẹ́mọ̀ òyà bọ́ọ̀lẹ̀ láti ìyẹjọ́ ìrí so wọ́n á tọrọ àdúrà yìí pé so orí ìwà anábì ọlọ́run ọba yín tá a fẹ́ kó o ṣe fún wa dáwọ́ kó wá mọ̀ pé bá a ti gbà fún ọ yìí inú bá ń bí ọ yín tá a fẹ́ kó o ṣe náà ni pé fa aspik. àsìkò alẹ́ iná kí sáfà minas sama. wọ́n ní lọ gé lé lórí jẹ́ ó jábọ́ lé lórí kí sáfà minas sama jẹ́ kí ègìgé kan láti ojú sánmà jẹ́ ó jábọ́ kó wáyé pé orí tiwa ni ó jábọ́ lé lórí so wọ́n bẹ lọ́wọ́ ọba fún ìyà bọ̀dẹ̀ pé ọlọ́run ọba ti ṣe àdéhùn rẹ̀ sílẹ̀ pé òun ò ní kí sánmọ̀ ò jábọ́ nígbà táyé bá fẹ́ parẹ́ gbogbo sánmọ̀ ẹ̀ẹ̀kan náà òun náà ni nǹkan tí ó kúrò ń bẹ́ẹ̀ ọlọ́run ọba ni yóò kàn yọ ni tí ó kó bẹ́ẹ̀ sọlọ́run ọba ti jẹ́ pé ká mọ̀ pé sánmọ̀ yìí o kò ní yá lulẹ̀ ṣùgbọ́n tó bá dìgbẹ̀yìn ayé ọlọ́run ọba ò ní kó kúrò bẹ́ẹ̀ tẹ̀láṣẹ ọlọ́run ọba nítorí àwọn bá ṣe fáwọn èèyàn yìí òun náà ni pé ọlọ́run bá ní kí ẹ̀sùjò kan kó sú ní ojú sánmà ọlọ́run bá ṣe kó jẹ́ kí sáfàmìnà sánmà yìí náà ègígé nǹkan kan wá ṣẹ̀ lójú sánmà òun náà ni ọlọ́run bá fi fìyà jẹ wọ́n ìdẹ́gbẹ́ ọlọ́run bá bọ̀ wá sàlàyé lé fún wa nínú àwọn àyà tí ń bọ̀ so wọ́n wá sọ fáwọn ẹbí ọlọ́run bá pé kó jẹ́ kí ègígé kan kó jábọ́ lé àwọn lórí látọjú sánmà àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìlú Mẹ́kà àṣàlàyé lè náà fún wa lẹ́yìn wípé àwọn náà gangan fún ara wọn àwọn náà ti tọrọ ọrú àdúrà bẹ́ẹ̀ níwájú ọlọ́run ọba tí wọ́n sọ pé ìṣe ọlọ́run ọba wípé ìwò ìṣe ọlọ́run ọba jẹ́ kí ègìgé ó jábọ́ láwọn náà lórí látọjú sánmà ṣùgbọ́n ọlọ́run ọba ó wò pé nítorí pé wọn ò ti sàdé pé wọn fẹ́ pa àwọn èèyàn rẹ̀ lásìkò títí wọn ọlọ́run ọba náà fìyà jẹ àwọn náà o ọlọ́run bá yẹ kí ojú sánmà kọ́ máa rọ̀jò láàrin odidi ọdún méje lọ́lọ́run bá fi jẹ́ kí ojú sánmà ò rọ̀jò fún àwọn náà sánmà yóò lè ya bọ́lẹ̀ ṣùgbọ́n ìyà lè wá látọjú sánmà àsọfún alínú àwọn tẹ̀sí dàtí sẹ́yìn ọlọ́run bá rọ òkò òjò òkò látọjú sánmà ọlọ́run bá rọ̀ ọ́ lé àwọn èèyàn kan lórí àwọn eléyìí náà ọlọ́run bá fi ìyà látọjú sánmà ó jẹ wọ́n torí pé wọ́n fẹ́ kí sánmà ò ya bọ́lẹ̀ lẹ̀ fún àwọn ọlọ́run bá fi ìyà látọjú sánmà ọlọ́wà fi jẹ àwọn eléyìí wọn àwọn òṣìṣẹ́ wọn pé nkúnta mina sọ̀dìkì tó bá yẹ pé wọ́n bá jẹ́ olódodo ènìyàn àwọn fẹ́ kó jẹ́ pé ìyà tí ó bá wá jẹ àwọn kó jẹ́ pé sánmà ìgé kan bẹ́ẹ̀ ni ó jábọ́ lé àwọn lórí náà. Qala rabbi a'lamu bima ta'malun. Ànábì ọlọ́run ọba ìwọ́n ń ṣàlàyé fún wọn wípé èmi kọ́ ni màá fìyà jẹ yín ló fi jẹ́ pé ànábì ọlọ́run ọba kankan ò ní agbára láti fìyà jẹ èèyàn òun kọ́ ni ó sọ wípé iṣẹ́ téèyàn ń ṣe ó ti kójú òṣùwọ̀n ọlọ́run ọba ni ó sọ wípé ẹni yìí ó pẹ̀lú gbogbo àwọn aburú tí ń ṣe yìí èmi ọlọ́run ọba mo ti bínú sí i tọ́lá ọba dẹ̀ ti bínú síyàn ọlọ́run bèè tún para wípé mo wá yọ́nú síyàn ọlọ́run bèè sọ bẹ́ẹ̀ rárá àbẹ̀wọ̀n bàbá ti wòye pé òun ò tí ì bínú sí parí tán yányán gẹ́gẹ́ bí àwọn èèyàn Yunus ọlọ́run bò tí ì bínú sí wọn parí tán yányán ọlọ́run bò tí ní kí màláìka ó sọ̀kalẹ̀ kó wá pa wọ́n rẹ́ so ọlọ́run ọba ò tí ì bínú sí wọn ó kàn ṣàdéhùn fún Yunus ni pé a fìyà jẹ wọn tọ́wọ́n bá ti bínú sí yàn tán ọlọ́run bá ti parí ẹ̀ so ọlọ́run ọba ló ti mọ nǹkan táwọn èèyàn ń ṣe ń ṣe òun náà ló mọ pé iṣẹ́ lágbájá ó ti kún òṣùwọ̀n tẹ́lẹ̀ yóò ti kò sùn àwọn lè máa wọ pé ah ẹni yìí abẹ́ wa rí kèfèrí yìí ó dẹ̀ pààyàn tó pọ̀ lọ ọlọ́run ní iṣẹ́ rẹ̀ ò tí ì ṣe kíni o kò tí ì kò sùn àlọ́dọ̀ wọn wọn tó bá kó sùn àlọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ti mọ bí òun ti fìyà jẹ lóbi jẹ́ pàánà bí ọlọ́run ọba sọ pé èmi kọ́ ni màá fìyà jẹ yín ẹnìkan lẹni tó ṣe yí pé òun ní wo iṣẹ́ yín òun ló máa ń pa àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe òun ni ó fìyà jẹ yín ó wá ní kọ́ láàárọ̀ bíi ó sọ fún wa pé ọlọ́run ọba mi àlámúbímà ta mànú òun lọ́ba tó mọ̀ jù ẹnì ẹ̀kan èmi náà lè mọ àwọn aṣẹ́ tẹ̀ ń ṣe pé ṣe aburú tí mo lísì fún yín ṣùgbọ́n iṣẹ́ yín gangan tẹ̀ ń ṣe ló jẹ́ aburú yẹn ẹni tó máa ń pa rẹ̀ dáadáa nípa àwọn nǹkan tẹ́ ń ṣe ń ṣe yẹn ọlọ́run ọba nìkan lọ́ba tó máa ń pa rẹ̀ sọ ọlọ́run ọba ẹ̀ òun lọ́ba tó ní mímọ̀ ń pa rẹ̀ so gbàtí àyín bá tó ìyàtẹ ẹbẹ ìrọdọ Ọlọ́run ọba tó bá tó Ọlọ́run bó fi jẹ yín náà. fàkàzàbùhù fàkọ̀dáhùn aláàbúyàwó mi lólá. ẹ̀wọ̀n ayé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Shuaib alayhi salatu wassalam Ọlọ́run ní fàkàzàbùhù wọ́n pe ànábì Ọlọ́run ọba yìí wọ́n pe lónírọ́ Ọlọ́run ní fàkàzàbùhù mi lólá. Ọlọ́run ní àwa jẹ wọ́n àdáàbù yaomi dùlà ìyà ọjọ́ bòójì ọlọ́run pé ọjọ́ náà ní yaomi dùlà ọjọ́ bòójì òun náà ni ọlọ́run bá pe ìyà náà gẹ́gẹ́ bí àwọn àfa orítẹ̀psì gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa òun náà ni wípé nǹkan tí ọlọ́run ọba ṣe èyí tó ń kọ́ ló bá pé abúlẹ́bùnú rọ̀dí àlá ànìkọ́lọ́n kó bá a yọnu sí i ètí ìkànnì àwọn tó máa gba tẹ̀síìrì wọn kọ̀tádà ọ̀sọ̀ máa pé abúlẹ́bùnú amúrú ni kí lọ́wọ́ bá ṣe fún wa iná lọ́ à sálàtọ̀ àléhìmọ̀lẹ̀ àrọ̀ sábò àtà àyà ọlọ́run ọba dẹ sí àwọn èèyàn yìí ooru ọlọ́run ọba dẹ sí wọn seven days lọ́run àbí dorí sí wọn sọ àtà máyọ̀dínlùhùn mí ni mo ṣe òní nínú gbogbo òlu wọn pátá yanyan gbogbo téèyàn lè wá pé kó dáàbò bò yàn níbi ooru ni wọ́n wá kò sí nǹkan dé dáàbò wọn bí ooru so gbogbo ẹ wọ́n bẹ̀rẹ̀ sí wá pé kí ni yóò dáàbò bò àwọn níbi ooru àwọn yẹn ni wọ́n lọ sínú omi wọ́n lọ sínú odò wọ́n lọ sínú gbogbo ẹ gbogbo ẹ pátá yanyan ooru ni tún jẹ fún wọn wọn ò rí nǹkan ju pé wọ́n ṣàárín rí pé ooru náà ni tó gbọ́ ọlọ́ba fẹ́ pa wọ́n rẹ́ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ti gbèrú ọlọ́run bá wa ní kí ẹ̀sùn jò kan kó súnjọ lójú sánmọ̀ sí agbègbè kan tó yàtọ̀ sí gbogbo àwọn agbègbè yòókù so wọ́n ní ẹ̀sùn jò náà ó súnjọ ìkan nínú àwọn èèyàn yìí òun náà ló jẹ́ ẹni tó ṣe yí pé ọkọ̀ bọ́ sí abẹ́ ẹ̀sùn jò yẹn ó kàn rí pé kankan súnjọ lójú sánmọ̀ ó bọ́ sí abẹ́ ẹ̀sùn yẹn bó ti bọ́ sí ẹ̀bẹ̀ àwọn rí pé ah ó dàbí èsì ó rí pé ah onímọ̀ọ́ra àìtúkàdìyàwó mi rí lànà àtìyàbàn wala àbúradàmì àdà ah orí láti jẹ́ tó ti ń gbàgbé sí ayé òun bọ̀ òun ò tí ì nǹkan tó tutù eléyìí so òun lọ́wọ́ á lọ káàkiri lọ́tún á lọ pé ah gbogbo orun tí mú àwọn táwọn ń sá káàkiri táwọn òrí táwọn fẹ́ wọ̀ yìí pé èdè kan ọ̀dọ̀ jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ so gbogbo wọn wá jáde kó nínú ìlú tí Ọlọ́run bá ṣẹ́ sàábà yẹn sí ẹ̀sùnjò yẹn sí wọn wá síbẹ̀ wọn wá síbẹ̀ gbogbo so bàtà kójọ síbẹ̀ lọ́wọ́ ni kí màláìka ọlọ́run bá kó jágbe mọ́ wọn lẹ́ẹ̀kan náà gbogbo wọn ó sì gan síbẹ̀ kí wọ́n dẹ̀ kó kú síbẹ̀ ẹ̀kọ́ ọlọ́run bá ní pé fà á lọ́wọ́ àti pé yàn á kádà àwọn èèyàn fà á ohun àdàràbù yàwó mi zúlà ọlọ́run ìyá ọjọ́ zúlà òun làwọn ọlọ́run ọba òun náà làwọn ọlọ́run ọba lò fún ojú sẹ́mọ̀lá ni o so àwọn apá gbà pé nínú ẹnu àyà kan ọjà gbé mọ́ wọn nínú àyà kan ni pé ọlọ́run bá ní kí iná wá lálójú sánmà kó sì jòwó mọ́ wọn bẹ́ẹ̀ láti ibi ẹ̀sùn jò yẹn ọlọ́run bá ní pé kí ni o kí iná kan wá láti ibẹ̀ látòkè sánmà báyìí bí àrà kó sì jòwó mọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ní kó wá bẹ́ẹ̀ so ọlọ́run bá fi ìyà tá à ń pè ní ìyà zúlà ọlọ́run bá fi ìyà náà ọlọ́run bá fi ìyà náà jẹ wọn torí pé àwọn náà náà bèè tí ó wà láti ojú sánmà so wọ́n wò pé kò ṣeé ṣe kò sí ọlọ́run bó lè fi àjà ọlọ́run ní ìyá yín náà ọlọ́run bá ní àtọ́jú sánmà òun náà ni ó ti wá so ọlọ́run bá ní pé níbi bí ọlọ́run bá ní a fi ìyà gbá wọn mú wọ́n gbà wípé iná ọlọ́run bá ní pé kó wá láti òkè tọ́lọ́run bá ní kó wá jó wọn so àwọn èèyàn tún jọ pé lára ìtọ́lọ́run bá tún ní kó ṣẹlẹ̀ sí wọn torí pé ọlọ́run bá sọ inú sọ́tọ̀ àrọ́f àyà eighty eight àbí ọlọ́run bá sọ nínú suratu araf aya eighty eight wípé akọ̀zátì ń rọ́jí fatu sọ pé ọlọ́run ọba fi rọ́jí fà lọ́lọ́run bá lóun fi gbá wọn mú fàásìbà wù fi járì ń já sí mi náà wọn ní ọlọ́run bá ìyálẹ̀ kan ọlọ́run bá dúró fi jẹ wọn nìyẹn pé ọlọ́run bá ní kí ibẹ̀ yẹn ó mì mọ́ wọn torí pé ọlọ́run bá ní kí ibẹ̀ yẹn kó mì mọ́ wọn kí ilẹ̀ lẹ́yìn ó mì mọ́ wọn wọ́n ní tó máa gbọ́ wọ́n ní gbọ́ ìyà mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run bá fi jẹ wọn náà ọlọ́run bá ní kí wọ́n pariwo mọ́ wọn ọlọ́run bá ní kí ilé omi mọ́ wọn ọlọ́run bá tún ní kí iná kó tó kí o kó tún jó wọn má bẹ́ẹ̀ torí pé ìyà tó máa fẹ́ fi jẹ yẹn ó máa ń jẹ́ jínsùl amal irú iṣẹ́ téèyàn bá ṣe wọ́n ní wọ́n sọ gbólóhùn kan nínú sọ́tò àárọ̀ fáyà eighty eight pé lànàkùnrin jannaka ya Shu'aib wàlẹ́dínà àmàlù mákà wọ́n ní àá léwọ̀ Shu'aib àtàwọn tó nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ á lé yín kúrò nínú ìlú. àwọn látara òdùn náà fi èmi láti. àbíkọ́ yẹ pé ẹ̀yin gẹ́gẹ́ nǹkan tá à ń ṣe ilẹ̀ ẹ̀mọ́ bá wa ṣe ìlú náà tó wá fẹ́ lé ànàbí ọlọ́run bá yẹn kúrò ọlọ́run bá ní kó mì mọ́ wọn tó gbé ọ̀rọ̀ tí wọ́n sọ ẹni pé wọ́n fẹ́ lé ànàbí ọlọ́run bá kúrò nílùú ọlọ́run kí ìlú yẹn wọ́n bá lè jẹ́ nǹkan tó pé yóò rọrùn fún wọn ọlọ́run ní ọlọ́run pé wọ́n sọ gbólóhùn yẹn ọlọ́run ní kí ilẹ̀ ẹlẹ́ òun mọ́ wọn gbólóhùn kan tí wọ́n sọ ni ọlọ́mọ ní kílẹ̀ ló mú wọn kó mi máa sọ inú sọ́tù wood ọlọ́run ọba ní kó jẹ́ pé sọ́ẹ́à ọlọ́run ọba ní ariwo la fi pa wọ́n rẹ́ nínú sọ́tù wood ayé àti tífọ́ ọlọ́run ọba ní pé ariwo sọ́ẹ́à ọlọ́run ní ariwo la fi pa wọ́n rẹ́ nítorí pé ọ̀rọ̀ tí wọ́n sọ níbẹ̀ náà ọ̀rọ̀ kan wà ní pé ọlọ́run ọba ní torí ẹ̀ la fi pariwo pa wọ́n rẹ́ wọ́n ní pé ọgbọ́dọ̀ sọ ní pé inú ayé eighty seven nínú sọ́tù wood wọ́n ní àsọ̀lá tuka tààmúrúkà à ń tẹ̀túrúkà máa yá àbùdó àbá òun. wọ́n ní ìwọ anabi shuaib wọ́n ní asọ̀látúkà tààmúrúkà à ń tẹ̀túrúkà à ń tẹ̀túrúkà máa yá àbùdó àbá òun. ṣé se tó ń kí ìjọsìn tó ń ṣe fọlọ́hún ọba ṣé òun lọ pa ọ́ a fi àwọn ẹni tá wa ń sìn fi sílẹ̀. Si so ọ̀nà ọ̀rọ̀ mọ̀ pé ká gbogbo àwọn dúkìá àwọn alálówó wa ìjọba wà ká fún yàn ní iye tá a bá sọ pé a fẹ́ ẹnìkan kọ́ bá a ṣiṣẹ́ kó jẹ́ pé iye tá a sọ pé a fẹ́ fún ni tá a bá tún náà fún ní iye mọ́ kí ló kàn pẹ̀lú ẹ̀ kí ló kàn pẹ̀lú ẹ̀ so wọ́n ní sọ́ra rẹ̀ gan o so wọ́n ní ìnákàlà antala aliyu rashid a rí pé onísùúrù èèyàn ni ọ ẹni sì ń tọ́ sọ́nà ni ọ àwọn náà dúró yàn tó ti bẹ́ẹ̀ má bá wa sọ nípa owó wa bó bá ti wà ní ká so owó wa ṣùgbọ́n mùsùlùmí ọ̀bọ̀lọ̀ pé bá ti wò òun ní kóhùn ó so owó òun tó ti pé ọlọ́run ọba ni ó darí bí ó ti náwó ẹ̀ ọlọ́run ni ó darí ẹ̀ sí gbogbo àwọn nǹkan tí ó ṣe wọ́n nítorí pé wọ́n pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọlọ́run bá fi ariwo láti san mọ́ ọlọ́run bá fi gbá wọn mú eléyìí náà wá sọ sí kẹta ni pé kọ́lọ́run ọba ó ṣe kí ni o fásitì alẹ́ náà kí sáà náà sàmà lọ́lọ́run bá tún wá fi ìyá eléyìí náà ọlọ́run bá fi jẹ wọ́n ọlọ́run á ní kí ni ó tún wá wá látọjú sánmà kó wá jẹ́ nǹkan tó ṣe yí pé yóò yóò tún ṣe kíni yóò tún pa wọn rẹ mọ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà ọlọ́run bá pariwo lẹ́yìn ìgbà ọlọ́run bá kọ́ fi ilẹ̀ mì wọ́n ọlọ́run kọ́ fi ilẹ̀ ó kọ́ fi mì wọ́n níbi tí wọ́n wà lẹ́yìn ìgbà ọlọ́run bá fi ilẹ̀ ọlọ́run ni kí wọ́n jágbe mọ́ wọn kí wọ́n gan síbi tí wọ́n wà lẹ́yìn náà lẹ́ẹ̀kẹta ọlọ́run ni kí ni ó tún wá wá ládójú sánmọ̀ kó wá jó mọ́ ibi tí wọ́n wà eléyìí ni ìyàtọ̀ ọlọ́run bá fi jẹ wọ́n yẹn náà ń pè ní kí ni o àdáàbù yawmi zulla bọ́lọ́run fìyà jẹ àwọn èèyàn ṣùháìbù ni kọ́lọ́mọ́ fìyà jẹ nìkan kan wọn so àwọn èèyàn yìí wọ́n di ẹni tó ṣe pé wọ́n jẹ ìyà níwájú ọlọ́run ọba bọ́lọ́run bá ti pa wọn rẹ́ láyé yìí pẹ̀lú ìyà tó lágbára yìí tó ti bẹ́ẹ̀ náà wọ́n tún lọ jẹ ìyà níwájú ọlọ́run ọba náà ni nam. innahu kana azaba yawmin azim. ọlọ́ni innahu kana azaba yawmin azim ọlọ́ni a ẹ̀ sí náà ni o ọlọ́ni ìyà tí mo fi jẹ wọ́n àdábáyáwó mi azim ọlọ́ni ìyà ọjọ́ tó tóbi ni so ìyàtọ̀ pé àwọn tí ó ṣẹlẹ̀ níbẹ̀ àwọn tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ìyà tí wọn ò lè gbàgbé ni torí pé ọjọ́ tó tóbi lọ́jọ́ náà ọjọ́ má lè gbàgbé ni lórí kọ́lọ́run bó tún máa rán àwọn èèyàn létí lórílẹ̀ ayé kí wọ́n lè bá bẹ̀rù ọlọ́run ọba àbúrò ọlọ́run bá ti fìyà jẹ síwájú ọlọ́run bá fi ká lè ronú pẹ̀lú wọn ni nam. inna fi dhalika lahaya. ọlọ́run ní bá a ti ṣàlàyé léè fún yín ọlọ́run ní àmì ní ọlọ́run ọba ní nǹkan ní ìrònú ní nǹkan náà lè fi ronú ọlọ́run ni pé ọlọ́run ọba ọba ló ṣe yí pé ṣẹ̀dídùn ọba tí ìyá rẹ̀ tó le gan ni kálíbà àmọ́ títóbi ọlọ́run ọba ọba tí ìyá rẹ̀ le ń ṣàlàyé lè fún wa kálíbà àmọ́ títóbi ọlọ́run. mọ́mìnì ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní jẹ́ mọ́mìnì ọlọ́run àwọn sọlé fòṣìṣẹ́ ọlọ́run ọba tẹ̀sílẹ̀ àtànláwù kó lè yìí pé bóun bá ṣe dáwà tóun bá ṣe dáwà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn kan ò ní jẹ́ mọ́mìnì bó dẹ̀ kódòdó fojú hàn tó kí islam ṣàlàyé nǹkan kó yé àwọn èèyàn yékéyéké ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní jẹ́ mọ́mìnì nam. wa inna rabbaka lahuwal wa ni wa inna rabbaka lọ́wọ́l aziz rọ̀yìn bọ́lọ̀ bá ti parí gbogbo àwọn àyà tó bá jẹ́ wípé ọlọ́run àbí sàlàyé gbogbo àwọn ànábì ọlọ́run bá tó ṣáájú yìí òun náà lélẹ́ iná ọlọ́run tó bá fi parí ti Shuaib náà alayhi salatu wassalam ó ní wàyí náà rabbaka ọlọ́run ọba rẹ lọ́wọ́l aziz ọlọ́run ọba yìí ọba tó lágbára ni ọba téèyàn ò lè bá takàngbọ̀n ni ọba téèyàn ò lè sọ pé à ò lè mú mi ò lè mú mi gbogbo àwọn tó sọ pé ọlọ́run ọba lè mú àwọn ọlọ́run bá mú bíi so ọlọ́run ọba yìí kìí ṣe láàyò máa nà ọlọ́run ọba ẹsẹ̀ ní ẹ̀ máa sọ pé ò lè ṣe nǹkan fún mi tó gbé aziz kò sẹ́ni tó dá tí ẹ̀ ọba olùborí ọlọ́run ṣùgbọ́n arọ́hìn ṣùgbọ́n ọlọ́run ọba yìí ọba aláàánú ni so ọlọ́run ọba yìí kàn sáànú àwọn tó ń já wọn kèfèrí ni o ti fi ìfìyà jẹ wọn torí pé àánú ọlọ́run ọba pọ̀ ni tẹ́lẹ̀ gbá àánú ọlọ́run ọba pọ̀ ni kò wá ti fìyà jẹ wọn gbogbo àwọn dáhà kálẹ̀ lẹ́yìn ọlọ́run ọba máa máa ṣàánú wọn ni tẹ́ẹ̀kọ́ ọlọ́run bá ṣàánú wọn ni ọlọ́run bó bá ti fi ìyà tó lágbára òun náà ni ọlọ́run bá bá ti fi jẹ wọn eléyìí ọlọ́run bá ti ṣàlàyé fún wa nípa àwọn ànábì ọlọ́run ọba méje ọlọ́run bá ṣàlàyé fún wa nínú Suratu Shu'ara ìrẹ́ pé ọlọ́run bá ṣàlàyé dáadáa fún wa níbẹ̀ ká lè bá a mọ ìtọ́lọ́run bá ti dánwò síwájú lẹ́kọ́ ọlọ́run bó ṣàlàyé ó ṣàlàyé àwọn tí ó máa pa àwọn èèyàn sí ọ̀dọ́ lọ́wọ́ ọba àwọn tí ó máa bá pàdé bẹ́ẹ̀ bí à ń fi ní ṣe yẹ̀yẹ́ bí kí wọ́n má fẹ́ràn nǹkan tí wọ́n gbé dání so eléyìí ó jẹ́ nǹkan tí wọ́n máa bá pàdé bó ti jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba méjèèjì yìí tọ́lọ́run ọba dárúkọ ọba kò sẹ́ni nǹkan tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ gbogbo apáta yanyan òun náà ni wọ́n da iṣẹ́ yẹn padà lé láyà so iṣẹ́ ìṣesí àwọn ọmọ ènìyàn òun náà ni pé iṣẹ́ tọ́lọ́run ọba tẹ́ bá ń jẹ́ fún wọn nǹkan tẹ́ expect lọ́dọ̀ wọn náà ni pé iṣẹ́ náà wọn ò ní máa jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn máa gbà lọ́wọ́ yín lẹ́yìn wá gbà náà súrà yìí pẹ̀lú àwọn pẹ̀lú kan tó ń ṣàlàyé fún wa pẹ̀lú àwọn ànábì ọlọ́run bá tó ṣàlàyé fún wa yìí ó yẹ ká mọ̀ pé iṣẹ́ àwọn ànábì ọlọ́run iṣẹ́ kankan náà ni iṣẹ́ wọn ò yí padà ló fi jẹ́ pé ọ̀rọ̀ tó lọ́wọ́ bá mú wa ń bẹ̀ ọlọ́run bá mú ọ̀rọ̀ kankan náà wá láti lè máa sọ fún wa wípé tá a bá tẹ̀lé òjíṣẹ́ kan tọ́lọ́run bá rán sí wa á ti tẹ̀lé gbogbo àwọn òjíṣẹ́ yòókù ṣùgbọ́n òṣìṣẹ́ tó bá bẹ́ẹ̀lẹ̀ lẹ̀ tá a bá ti lè tẹ̀lé àtẹ̀lé kí ni o àtẹ̀lé gbogbo àwọn òṣìṣẹ́ yòókù náà ni wíwà láṣẹ kẹfẹ́ ní sí gbogbo àwọn òṣìṣẹ́ yòókù ni èrò sọ pé òun gba yín ságbọ́ pé tòun ò ní gbà náà bí gbọ́ irú ẹni bẹ́ẹ̀ kò gba yín ságbọ́ náà ni torí pé isa gangan náà oyin tó mú wa òun náà sálàm òun náà ni òṣìṣọ́lọ́mọba òun náà ni ó mú wa so látara bẹ́ẹ̀ ká máa mọ̀ yìí pé ká máa máa fi ẹni tó bá jẹ́ kèfèrí àbáwọn náà ká máa sọ pé ọlọ́run tó bá lọ́ọ́ fẹ́ mú mi kó mú mi lọ́ọ́ fẹ́ ṣe fún mi kó ṣe fún mi ká mú mọ̀ sọ̀rọ̀ àwọn gbólóbá ìjáde lẹ́nu wa pé tá a bá ẹlòmíì ọkàn máa sọ àwọn ọ̀rọ̀ míì lẹ́nu ẹ̀ tí ó máa fi ọlọ́run ọba tí ó máa fi wí ọmọ ènìyàn ẹ̀ tó bàbá fẹ́ ṣe fóun kó wá ṣe fóun èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ eléyìí tó gbé ọba ní àwọn kan lè ṣe fún yàn tó jẹ́ oríṣiríṣi ìyà so kí ọlọ́run ọba máa kó má fi ìyà jẹ ẹnìkọ̀ọ̀kan so àwọn tó ń jẹ́ àwọn ànábí ọlọ́run ọba wọ́n ń pè wá sórí tawhid ìmọ̀ ọlọ́run wọ́n ń pè wá síbẹ̀ so wọ́n jẹ́ pé wá sí pé ọlọ́run ọba yìí ó ní ọjọ́ kan ọlọ́run ní yọ́mùlì báàsì ọjọ́ ògbédìde tọ́lọ́run bó béèrè àwọn iṣẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kí àwọn náà ká fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sí ọkàn ká mọ ọlọ́run ọba ká bẹ̀rù ọlọ́run ọba báwọn anábí ọlọ́run ọba ti ń sọ ká dẹ̀ bẹ̀rù ọjọ́ kan tí ọlọ́run ọba ó béèrè gbogbo àwọn nǹkan yẹn ní ọ̀dọ̀ wa ṣe lè ní bọ́lá ọba ti ṣàlàyé gbogbo àwọn anábí ọlọ́run ọba méjèèjì ọlọ́run ọba ṣàlàyé wọn fún wa ọlọ́run ọba fẹ́ ṣàlàyé nípa òjíṣẹ́ rẹ̀ gangan fún wa náà. لتنزيل رب العالمين. so àwọn tí wọ́n jẹ́ àwọn ará maka èyí tí ń ṣẹlẹ̀ sí wọn òun náà ni pé wọn ò ní gbàgbọ́ nípa alukurani kerim tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ìgbàgbọ́ tí wọ́n ní pẹ̀lú ẹ̀ ìgbàgbọ́ kan tó jẹ́ yí pé kò dáa ni òun ni wọ́n ní pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn gbà yí pé quran bá ń sọ̀kalẹ̀ bá ń sọ̀kalẹ̀ sálàm òṣìṣẹ́ ọlọ́wọ́n bá dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n lọ gbóhùn ní sánmà àwọn tó gbé àwọn ṣayatin wọ́n máa ń gbé àwọn kankan wá ládójú sánmà tí wọ́n ó gbé wá fún àwọn tí wọ́n jẹ́ àwọn Quran àwọn tí wọ́n jẹ́ àwọn babaláwo wọ́n máa gbé ọ̀rọ̀ ládójú sánmà wá bá wọn ṣàyẹn náà wàá tó wá wò ẹ̀ Quran yìí pé òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba ó kàn gbọ́ níbì ni kì í ṣe ọlọ́wọ́n ọba ní ń so oríṣi àwọn ọ̀rọ̀ làwọn yẹn wá ń sọ nípa Quran ọlọ́ba wa fẹ́ ṣàfọ̀mọ́ Quran ó fẹ́ ṣàfọ̀mọ́ ànábì gẹ́gẹ́ tó lọ́ba fi rán pé ẹ gbọ́dọ̀ gba Quran gbọ́ pé Quran yìí ó kìtàbù lọ ẹ gbọ́dọ̀ gbà pé ìwé tọ́lọ́wọ́n ọba náà ẹ tó wá gbọ́dọ̀ gbà pé anamisa salam ẹ gbọ́dọ̀ gbà pé Rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ni so eléyìí ọlọ́run bá fẹ́ fi nílẹ̀ nínú àwọn àyà tí a fẹ́ àwọn àyà tí a fẹ́ máa kà lọ yìí ọlọ́run wa ni wa innahu látàǹzílù rọ́bìlẹ̀ àlàmì ọlọ́ni ìwé tí ń bẹ níwájú yín tó ti ṣe ọlọ́run ọba tó ń kà fún yín kùránì tẹ́ ẹ rí tó ṣe ọlọ́run ọba ń ṣàlàyé fún yín ọlọ́run ọba ní látàǹzílù rọ́bìlẹ̀ àlàmì ọlọ́run sàbí tiẹ̀ sára rẹ̀ ọlọ́ni látàǹzílù ọlọ́run lára ó kọ kùránì ní tẹ̀síìl lára kùránì ní so mọ́sàdì ní tòótọ́ láti fi iná zàlà so ṣùgbọ́n lọ́wọ́ bá mọ́sàdì a máa túmọ̀ sí ismu maf'ul alimunazalu ni munazalu rabbil alamin ìdọ́gbé ọlọ́run ọba tó ní gbogbo ẹ̀dá pátá yẹnyẹn nǹkan tó sọ̀kalẹ̀ ní kùránì so tẹ́wájú dáa ló sọ kùránì kalẹ̀ ẹni tá a sàfi ti kékeré nǹkan sọ̀kalẹ̀ kan ní kùránì jẹ́ lamune zalun mi alami. àlàmì ọ lamune zalun alami. rọ́bìlà àlàmì nǹkan àsọ̀kalẹ̀ kan ní látọ̀dọ̀ ọlọ́run ọba dẹ́pọ̀ ló ní gbogbo ẹ̀dá ọ nǹkan àsọ̀kalẹ̀ kan ní látara ló ní ọlọ́run ọba ní sọ pé òun lòún ní ẹ ẹ lọ gbé ẹ kùránì kẹwàá ní kìtàbù muhammadin àbọ̀rọ̀sọ bẹ́ẹ̀ ká ní kùránì o ká ní ìwé ànábì àlìsọ́bà láéláé nǹkan láti sọ ní pé kí ni o alukur'an kìtàbù Allah nǹkan láti sọ ní pé ìwé ẹ̀rọ wọ́n sọ pé ìwé ànábì ni kùránì ìwé ànábì kọ́ ni kùránì ìyẹn lọ́wọ́ wọn bá gbé pàànà òun náà ní ní àwọn àhàdíìsì táǹkà ẹgbẹ́ jẹ́ pé eléyìí o ọ̀rọ̀ ànábì eléyìí so ọlọ́run ní àwọn ọ̀rọ̀ méjì tí wọ́n rẹ̀ ọ̀rọ̀ eléyìí ni kùránì kùránì yàtọ̀ sí ọ̀rọ̀ àdìsí tó bá jẹ́ àdìsí kúdísí ọlọ́run ọbọ̀ kànáà jìbìrìlù ni pé ìwọ jìbìrìlù lọ bá nàbí sàlám kó o ṣàlàyé nǹkan báyìí fànàbí ọlọ́run ò ní sọ pé dandan ni fún jìbìrìlù pé kí irú ọ̀rọ̀ tí òun gbé fún yẹn ọlọ́run ò ní sọ fún pé ọlọ́run kàn ní pé jìbìrìlù lọ sọ bá nàbí báyìí pé nǹkan báyìí ó fẹ́ ṣe nǹkan báyìí lọ sọ nǹkan báyìí fún un so àwọn oríṣi àbí àbí àbí kọ́lẹ́pọ̀ kàn ránṣẹ́ kan sí pé lọ sọ irú ọ̀rọ̀ báyìí fún un irú ọ̀rọ̀ báyẹn jìbìrìlù lè sọ lọ́nà tó bá wù ṣùgbọ́n kúrò ni wọ́n bá fẹ́ sọ kuran kalẹ̀ ọlọ́run bó kà fún jìbìrìlù jìbìrìlù náà wà á kà fún anabi sallam so kuran yàtọ̀ sí àdìsí kudisi àdìsí kudisi gbẹ̀yàn kan náà yàn ṣe lásán ṣùgbọ́n kuran ni pé nǹkan dáadé kọ́lé wíwà déyàn kọ́ lẹ́tà sílẹ̀ lẹ́bàá déyàn wà á kà fún yàn pé ká lẹ́tà yẹn náà níbẹ̀ yẹn gẹ́gẹ́ ni kuran ti rí o látẹ̀ nǹkan tó jẹ́ nǹkan àsọ̀kalẹ̀ ni tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba tó ní gbogbo ẹ̀dá àbúrò pé ẹni tó ní ní kí o ọlọ́run ọba tó ní gbogbo ẹ̀dá náà. nazala bi ruhul amin. sọ ọlọ́run ọba tún wá fẹ́ ṣàlàyé ẹ̀ wípé òun ọlọ́run ọba lòun ní ṣùgbọ́n nígbà tó wọn ọlọ́run ọba fẹ́ máa fi ránṣẹ́ ẹni ọlọ́run ọba ní kó ọlọ́run ọba ní kó máa ọlọ́run ọba wa pè ní Jibril ṣùgbọ́n ọlọ́run ọba òdàkọ̀ Jibril ó pè ní aruhu alamiyi so olóbi jẹ́ pé Jibril ọlọ́run ọba fi Qur'an òun náà ni ọlọ́run ọba fi Qur'an ràn án ọlọ́run ọba ó fún Jibril láti jẹ́ ọba ó kà fún ẹ mo fún alẹ́ nínú àdìsí ni tí ọlọ́run ọba ti fẹ́ ka nǹkan fún Jibril gbogbo àwọn màláìka gbogbo wọn ò dákú ni wọn ò ní gbogbo àwọn gbogbo wọn ò dákú wọn ò lè gbọ́ nǹkan ní tọ́lọ́ máa fẹ́ kà fún jìbìrì ìgbà tó bá tó kà tó fún jìbìrì ni gbogbo wọn ò tó dìde lẹ́lẹ̀ wọn á ṣe àmọ́ bẹ́ẹ̀ lọ jìbìrì pé kí Ọlọ́run bá sọ yóò ní Ọlọ́run bó rán mi sí Ọlọ́run bá Ọlọ́run àwọn màláìka ò lè gbọ́ tọ́lọ́mà jìbìrì nìkan ọlọ́mà fún lágbára bẹ́ẹ̀ òun náà ni wọ́n wá kàfá nàbì sàlá tí bá yẹn kàfá nàbì gẹ́gẹ́ ìkankan náà wọ́n sọ abá ò lè gbọ́ wọ́n kàn fún wọn kàn pé wáàyí dọ́dọ̀ ànàbì sàlá wọ́n kàn máa mọ̀ pé wáàyí dọ́dọ̀ ànàbì nìkan ìgbẹ́ lè kọ́ àwọn gbọ́ títí bí wọ́n ti ń kà pé ìgbà tí ànàbì wọ́n ń gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó fẹ́ ṣẹlẹ̀ láyé tó kọ́ àwọn màláíkà máa ń sọ̀rọ̀ láàrin ara wọn àwọn ọ̀rọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ láyé wọ́n ń gbọ́ ṣùgbọ́n kùránì yìí kó kéèké kùránì tó sọ̀kalẹ̀ kí wọ́n ní àwọn màláíkà tí wọ́n ń sọ láàrin ara wọn pé jìbìrìlù ọlọ́run ti rán jìbìrìlù ṣe kùránì wọn ò lè sọ bẹ́ẹ̀ láìláì láàrin ara wọn ọlọ́run ò jẹ́ kí àwọn tí wọ́n já àwọn màláíkà ọlọ́run ò jẹ́ kí wọ́n máa sọ ní àárín ara wọn rárá so wọn ò lè rí sọ láàrin ara débi pé àlìjáná ti wá sáré wá gbé wá sálẹ̀ tí ó bá sọ yìí pé kankan àti ẹfẹ sọ̀kalẹ̀ bá nàbí ní ìsìn báyìí o ẹ̀yin kèfèrí ẹ ti mọ̀ tó gbá àwọn kèfèrí lọ sọ́dọ̀ àwọn kò àwọn tí wọ́n jẹ́ àwọn kìnìún àwọn onífá tó náà yọ wá sọ pé ẹ bá tìmọ̀ ẹfẹ sọ̀kalẹ̀ fún ọ sórí àkíní kan náà fẹ́ sọ̀kalẹ̀ fún ọ ní ìsìn so fúgbà ni pé yóò bá di pé wọ́n bá máa fi ọ̀rọ̀ ànábìsà sábà máa fi sàwádà ọlọ́run ìjẹ́ káwọn màláìka ò lè máa sọ débi pé àwọn àlìjáná ò tiẹ̀ gbọ́ sàwọn àlìjáná ò gbọ́ kúra ní kẹ́pẹ́rẹ́ báyìí ọlọ́run ìjẹ́ wọ́n rí gbọ́ tó gbé kíni o látara kíni o látara títóbi alukurani kẹrin níwájú ọlọ́run ọba sọ ọlọ́run ọba ó ṣe ní nǹkan tó ṣe yí pé ó ṣe ní nǹkan tó ṣe yí pé nǹkan tó ṣe yí pé ọlọ́run ọba dáàbòbò ládìgbà ọlọ́run ọba ti ṣe ọlọ́run ọba ti dáàbòbò kọ́dà ọlọ́run ọba ládìgbà ọlọ́run ọba ti gbá nàbí dìde ọlọ́run ọba kọ́ di sánmọ́ fẹ́ gbogbo àwọn àdìrò tó bá fẹ́ lọ sánmọ́ wọn làwọn máa ń jókòó síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n gbàdánù ọlọ́run ọba nàbí dìde wọn ò aráyè wọ sánmọ́ mọ́ tipátipá náà fi ń rí ọ̀rọ̀ gbọ́ ọlọ́run jẹ́ kó jẹ́ pé tipátipá owó ọmọ yìí kíni o wọ́n fi mọ ọ̀rọ̀ gbọ̀ tẹ́gbẹ́ wọn ní káwọn gbọ́ lọ́ba ọlọ́run bó ni kíni ojú wọn wálẹ̀ lẹ́ni kẹ́bà tó túbọ̀ wá kà nínú àwọn àyà tí ń bọ̀ sọlá bá sọ inú suratu Takwir Quran eighty one ọlọ́run bá sàlàyé bẹ́ẹ̀ pé innahu laqawlu rasulin karim ọlọ́run bá lóyìn Jibril ọlọ́run bá ní innahu laqawlu rasulin karim ọlọ́run bá ní Quran tẹ́ ń wò yìí o rọ̀súlì kẹrìm ẹnìkan tá à ń ránṣẹ́ tó jẹ́ ní àpọ́nlé ọlọ́run ní ọ̀rọ̀ ta ni kó wá máa sọ fànàbí ni sọ ọlọ́run ní ọlọ́run ní mọ̀lá jìbí ọlọ́run bá ròyìn ọlọ́run bá pè ní alẹ́ amín bí ọlọ́run bá pè ní kí o kẹrìm ẹni àpọ́nlé ẹni ẹ̀yẹ nínú àwọn màláìka ọlọ́run bá fi sọ ga gbogbo àwọn màláìka ọlọ́run bá pè jìbí bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run ọba ní jìbìrì dẹ́wò yẹn di ikú wà ní ọlọ́run ọba ní kó ní agbára agbára tá a fún omi pé ó ju gbogbo agbára tó yẹ pé wà fún gbogbo àwọn àwọn màláìkà tó kù nìyẹn ọlọ́run ọba tún wá ní makin makin ẹ̀ tó yẹ pé ó ní ipò tó ga ní indazila arshi lọ́dọ̀ ọlọ́run ọba tó yẹ pé ọlọ́ba tó ní àga àlẹ́ ara ṣe náà. mùtọ̀rin sàmàmí. ọlọ́run ọba dúró yìí rẹ̀ pẹ̀lú ìròyìn míì tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́ni mùtọ́ in ọlọ́ni jìbìrì tẹ́ ń wò yẹn ọlọ́ni mùtọ́ in gbogbo àwọn tán jáwọn màláìka wọn máa ń òbí rẹ̀ ni nítorí bá ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe torí pé òun gẹ́gẹ́ ọlọ́run bó pè tí ó bá sọ̀rọ̀ yóò àmọ́ sọ fún tó bá fẹ́ sọ fún wọn ọ̀gá ló jẹ́ láàrin wọn ọlọ́ni sámà nínú níbi tẹ́ nínú nínú sámà lọ́hùn ọlọ́ni àmín ọlọ́ni wọn ètò ṣe fọkàn ni sọ́nà bá ròyìn ẹ̀pẹ̀ láwọn ròyìn márùn-ún níbi bíi so ọlọ́run bá ń ṣàlàyé fún wa kálíbà máa kí ni o pé ọ̀rọ̀ ọlọ́run ọba yìí o ẹni tó wọn ọlọ́run ọba máa fi ń rán òun náà ni kí ni o òun náà ni jìbìrì so òun náà ni jìbìrì nam. ala qalbika litakuna minal mundirin. ọlọ́ni nazala bí i arúhùl amin ọlọ́ni arúhù ọlọ́ni ẹ̀mí ọlọ́ni jìbìrì ẹ̀rọ kọ́tí jìbìrì lù ń jẹ́ nìyẹn arúhù ọlọ́run bá àmì ẹni tó ṣe é fọkàn tán ẹni tó tá a bá gbé iṣẹ́ fún iṣẹ́ tá a gbé fún yẹn kò ní í dínkù kò ní kò ní jẹ́ kí ni kò ní sàlékún ẹ̀ lóbi jẹ́ pé ọlọ́run bá ń gbé iṣẹ́ yẹn wá ọlọ́run bá gẹ́gẹ́ ló ní àmọ́ náà ó jẹ́ kí ẹni tó fẹ́ rán kó jẹ́ ẹni tó ṣe é fọkàn tán gbogbo àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run bá tó ń gbé iṣẹ́ fún kí ni àmì ìròyìn pé kò ìjẹ́ mùsùlùmí ó ti ṣe kí ni ó ti kú lára rẹ̀ ìjẹ́ múnáfìkì ṣe kí ni ó ti bọ́ sọ́dọ̀ rẹ̀ so àmọ́ náà máa ń jẹ́ ìgbàlódé wọ́n ní ẹni tó bá ti jẹ́ múnáfìkì ṣe kí ni ó ìdàtúmínà kọ́ọ̀nà tí wọ́n bá gbára lé ó ṣe kí ni ó yóò ṣe jàmbá so kò ọ̀dà káàdà jẹ́ mùsùlùmí náà ká máa jẹ́ tí ó máa ṣe jàmbá ìròyìn tó dáa ni pé kéèyàn jẹ́ kí ni ó ẹni tó ṣe fi ọkàn tán so ọlọ́run bá pe ànábì ọlọ́run bá yìí pe ìránṣẹ́ ọlọ́run bá ti ń ṣe ọlọ́run nazala bí i ar-ruhul amin ọlọ́run bá ní Jibril ló ṣe fọkàn tán òun náà ni ó ń sọ ọ̀rọ̀ yìí òun náà ni kíni o òun náà ni ó sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ olóògbé Kùránì yẹn wá náà. ala qalbika litakuna minal munzirin. ọlọ́run bá ní ó ń sọ̀kalẹ̀ ala qalbika ibi tí ọlọ́run bá ní kó máa sọ̀kalẹ̀ sí inú ọkàn àná ọlọ́run bá ní kó máa sọ̀kalẹ̀ sí. sọdí bá ti ń kà báyìí ọlọ́run bá ní kó máa bọ́ sínú ọkàn ànábì torí pé kó lè bá a máa jẹ́ nǹkan tí ó dùn ó bẹ́ẹ̀ gbọ́ngbọ́ngbọ́n kó lè bá a jẹ́ pé yóò jẹ́ nǹkan tó ṣe yí pé yóò rinlẹ̀ sínú ọkàn rẹ̀ tí òfin ní gbàgbé ẹ̀ sọlọ́wọ́n bá lo ọkàn bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ń gbé ó ti bọ́ sínú ọkàn ènìyàn torí pé ní ẹ̀ bá há nǹkan náà nígbà míì àkọ́wọ́ àti pé ní ẹ̀ bá ti yóò dùn sínú kí ni o yóò dùn ó sínú ọkàn yẹn tó bá fi dùn sínú ọkàn yẹn wọ́n á ní pé ẹni yẹn nísìnyí ó ti mọ̀ by heart ó lè lẹ́nu by heart ó lè kà láti inú ọkàn lẹ́gbẹ́ tí nǹkan bá dé inú ọkàn yẹn tán yẹn yóò dúró gbẹngbẹ síbẹ̀ ni mẹ́tẹ́ bá dídò inú ọkàn náà ẹ̀sìn àti ó ti balance bá di bí ọjọ́ mẹ́ta yóò ti fò lọ́kù mẹ́ so ìbẹ̀ náà bá ti á dáadáa ibùgbé èyí ó máa kà unconsciously èyí ó dẹ̀ máa kà téèyàn ò ní ronú pé nǹkan náà fẹ́ kà ní àgọ́ ẹ̀lẹ́gbẹ́ ọba tí ìyá dáadáa so lọ́wọ́ pé à ń sọ ọ̀rọ̀ ni inú ọkàn rẹ gẹ́gẹ́ ibi tó ti ní gbàgbé ẹ̀ rárá mọ́ olè ọ̀rọ̀ náà bá ṣe kí ni o ibẹ̀ là ń sọ̀rọ̀ sí kalẹ̀ sí sọlọ́n bá jẹ́ kó mọ òṣìṣọ́lọ́n bàbá tó bẹ̀rẹ̀ sí ṣe dáwà fún wọn jẹ́ kó yé wa pé òun náà ń bẹ̀rù wípé ah nígbà tó ní kí n tọkùnrin bá kà fún mi ní màá kà fáwọn èèyàn bó mo ti fẹ́ máa kà ọlọ́run ni pé mọ́ dààmú ara rẹ̀ àwọn ọlọ́run ọba la ní kó máa kà fún ọ so àwọn ọlọ́run ọba tá a ní kó máa kà fún ọ bí ó ti máa dúró sínú ọkàn rẹ̀ àwọn ọlọ́run náà lára mọ̀ sí tu ẹ̀ sọlọ́wọ́n bá ran òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ láti jẹ́ pé kíka kínní yẹn kó jẹ́ pé tí bá ti ń gbọ́ kó sì máa dúró bẹ̀lẹ̀ kan náà sọ àánú ọlọ́wọ́n bá ní fòjíṣẹ́ láì pé tó bá fẹ́ kà yóò lè máa jẹ́ nǹkan tó gbé kínní o yóò lè máa rí kà ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ sóṣìṣẹ́ ọlọ́wọ́n bá lẹ́ẹ̀kan rí pé ó fẹ́ kakọ̀ án èèyàn tó jẹ́ pé ibi tó ka ọ ṣe mistake so ọlọ́wọ́n bá kàn fi jẹ́ ká lè bá mọ̀ pé báṣẹ́rù kínní o miss luna abara wa náà ni so kọ́lé bá kálí bá wọn pé abara bí wa náà ni ṣùgbọ́n lọ́wọ́ bá ti pàfẹ́tẹ̀ síbẹ̀ pé àwa láàmú darí ẹ̀ àwa láàmú ràn ọ́ lọ́wọ́ tóbi jẹ́ pé tá a bá ti ń sọ kíní yẹn kalẹ̀ àájẹ́ kó máa lọ síbi tí ó ti máa dúró gbẹngbẹn tí ó ti ní bọ́ kúrò ní kíní tí ó ní bọ́ kúrò ní ẹ̀mí rẹ̀ máa ibẹ̀ láàmú sọ sí sọ ọlọ́run bá lọ́rọ̀ níbi ọlọ́run ni pé àwa la sọ Kùránì kalẹ̀ o alàkọ́lìbìkà àgbẹ̀ ọkàn òṣìṣẹ́ ọlọ́run ọba torí pé òṣìṣẹ́ ọlọ́run ọba ò lè ọlọ́run bá ti sọ òjíṣẹ́ yẹn lẹ́nu ṣe wípé kò ní lè kọ́ kò ní lè kà ẹni bá lè kọ́ ah Jibril sá má ti lọ nítorí ọlọ́run o so ẹni pé kó ṣe kí ni o kó kọ́ ọ lẹ́ẹ̀lẹ́ tọ́wọ́n yẹn ti fẹ́ máa bá ṣe láti fáwọn èèyàn ẹni pé kọ́ ẹ pé ìtọ́lọ́run ọba ìbàdí Jibril lù wá nǹkan tí mo kọ́ lẹ̀ o mo fẹ́ máa ṣe kí ni o mo fẹ́ máa kà fún yíyí o ṣùgbọ́n láwọn bá sọ rẹ̀ ni pé òun ò lè kọ́ kò lè kà ṣùgbọ́n láwọn bá gbọ́dọ̀ assist ẹ lórí dáhùn tó fẹ́ ṣe fún un àgbẹ̀gbẹ̀ ọlọ́wọ́ bọ́ ni pé tí kílẹ̀ bá ti ń dénú ẹ̀mí rẹ̀ báyìí kó mọ egi ni o kó mọ dúró ń bẹ̀ gbẹ̀ngbẹ̀ sọlọ́ba sànú ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run tó ká ṣe bẹ́ẹ̀ ni pé lítẹ̀kùnà mínà lè mú zìrì kí wàá nàbí o lè bá a jẹ́ ọ̀kan nínú àwọn tí ó máa wọ́nà àwọn èèyàn lítẹ̀kùnà mínà lè mú zìrì kó lè wà náà dẹ́ pé yóò máa lè ṣe wáàsí fáwọn èèyàn tí ó máa kìlọ̀ fáwọn èèyàn tí ó máa báwọn èèyàn sọ̀rọ̀ tó gbé dáhùn báwọn yẹn sọ̀rọ̀ tí ọba gbọ́ sínú ọkàn rẹ kí ló báwọn yẹn sọ̀rọ̀ ìwà ànábì ọlọ́run bá tó ṣáájú lọ àwọn lè kọ́ wọ́n lè ṣe oríṣiríṣi kan ṣùgbọ́n ọlọ́run bá ṣe léyìn ní ànábì yọ omi yọ ẹni tí ò ní lè kọ́ tí ò ní lè kà ṣùgbọ́n àwọn aràn lọ́wọ́ pé tí bá ti ń sọ̀kalẹ̀ kó mọ rinlẹ̀ sínú ẹ̀mí ẹ̀ so kí wọn náà lè bá àjọ kan nínú àwọn ànábì so tó yẹ lọ́lọ́run bá fi ṣe bẹ́ẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ náà. bilisani ni arabi mubin. ọlọ́run kí ló dé tá a wá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni a ṣe léyìí bẹ́ẹ̀ bílí sáánì àròbí yẹn mùbí ọlọ́run ọba ní kó rí bẹ́ẹ̀ pẹ̀lú pé kó jẹ́ wípé kùránì tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ yìí o ọlọ́run ọba ní kó jẹ́ bílí sáánì àròbí yẹn mùbí kó jẹ́ wípé èdè èdè ní lisani ẹ túmọ̀ sí kó jẹ́ èdè lárúbáwá tí ó clear gidi sọlá ṣe kùránì ní èdè lárúbáwá. So, nítorí pé gbogbo àwọn ànábì ọlọ́run bàtà bàbá fẹ́ gbé dìde àrán ètò ìlọ́dọ̀ àwọn àfáàní yẹn àrán tí èdè tí àwọn ìlú wọn ń sọ ní ọlọ́run bàtà máa fún wọn gbogbo ànábì ọlọ́run bá kọ̀ọ̀kan tí wọ́n bá gbé dìde èdè tí àwọn ibi tó ti gbé wọn dìde yẹn tí wọ́n ń sọ gangan ọlọ́run bá máa ń ṣe kí ni o ọlọ́run bá máa ní pé kí wọ́n máa fi sọ̀rọ̀ so ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé kùránì yìí o ọlọ́run ọba ṣe ní bilisanin arọ̀bí yin mòbí torí pé ọlọ́run ọba ní rízì ló fi ṣe bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ àwọn tó ń jẹ́ àwọn alárúbáwá tọ́lọ́run ọba sọ kùránì kalẹ̀ fún tọ́lọ́run ọba bá sọ yí pé ọ̀dà o ẹni tá a fẹ́ sọ kùránì kalẹ̀ fún o kó má jẹ́ ẹni tó jẹ́ lárúbáwá ṣùgbọ́n àgbẹ̀mọ̀ pé mọ́kà tí wọ́n ti ń sọ lárúbáwá la ti fẹ́ yan ànábì tó jẹ́ ànábì ìgbẹ̀yìn àwa gbé ànábì kan dìde ń bẹ̀ kí wá ṣe lárúbáwá so nǹkan tí wọ́n máa sọ náà ni pé ah bóòlù ló ti wá fẹ́ jẹ ìwé tí wọ́n ń fún ọ láti sánmọ̀ àròbí yùn ìwọ gangan tó ní kó wá máa ṣàlàyé lárúbáwá wọ́n jẹ́ kí ni àjàmí yùn so wọ́n sọ bẹ́ẹ̀ fún pé ọwọ́ èèwà ṣe lárúbáwá so nǹkan tí wọ́n sọ nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ pé wọ́n mú reason wáyé pé à lè gbọ́ ọgbọ́ ó mọ̀ pé ibùkún jẹ́ èdè lábá tó yẹn rántí ọlọ́run máa fi ń sọ wọ́n sọ pé ìwọ tó wá ṣe èè sọmọ alárúbáwá èè ṣe kí ni o èè sọmọ elédè so wọ́n mú ẹ rízì bàbá náà bá ní tó yẹ jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run bàtà gbé jáde ní ajẹ́kùn náà wá ní ìdílé tó ń sọ lárúbáwá jù ìdílé gbàwọn ní ọmọ ìdílé lárúbáwá jù lọ́wọ́ bàtà kò ti jáde tẹ́gbọ́n wọn lè bẹ́ta kò wípé ìdílé àwọn eléyìí kò tún jẹ́ ìdílé tó pé standard lárúbáwá kọ́ ni wọ́n ń sọ ìdílé wọn gan ló standard lárúbáwá tó ń sọ tí èbè kíkúra ní òtó dé òun ni wọ́n ti sọ èdè kùrẹ́sì ní standard gbogbo ẹni tó bá kọrin nínú gbogbo ìlú Mẹ́kà nígbà náà àwọn Kùrẹ́ṣ àwọn ni wọ́n wá síbi orin rẹ̀ àwọn ni wọ́n sọ pé orin eléyìí da orin eléyìí ò da orin eléyìí da orin eléyìí ò da àwọn Kùrẹ́ṣ ló ń ṣe bẹ́ẹ̀ kúrò ní gbọ́dọ̀ wọn ni wọ́n recognize ní gbogbo ìlú Mẹ́kà nígbà náà ọlọ́run á ní kó yẹ pé ibẹ̀ náà ni ọlọ́run bọ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn kó má bàa ní rísì kankan náà bàbí ṣẹlẹ̀ ìbáyìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwọn tó ń jẹ́ àwọn kèfèrí náà wọn tó padà wá gbà wọn tó padà wá gbàwé náà ayọ̀ ànábí ọlọ́run ọba jáde níbi tí wọ́n ti ń sọ èdè lárúbáwá tó jẹ́ pé wà fàṣí tó yanrantí standard èdè lárúbáwá ìrántí tó ẹ̀ pòun gangan lórí ìbẹ̀lẹ̀ ayọ̀ ànábí ọlọ́run ọba jáde àtúwọ́n á mú kùránì náà àtúwọ́n á mú jáde àdápọ̀ mọ́ra wọn àṣẹ́nìkan tó pé yóò clear sáwọn èèyàn lárúbáwá pé eléyìí o tó bá fi ń sọ̀rọ̀ yìí o wọ́n mọ̀ pé lùgìyà tó ń fàṣẹ ha èdè kan tó kó yanrantí ló máa fi sọ̀rọ̀ nínú Quran táwọn ìlàbá náà dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́n ò lè sọ̀rọ̀ bóyí Quran ti ń sọ̀rọ̀ tí wọn ò lè múrú ẹ̀ wá láéláé ọlọ́ba bá ń fún wọn ọlọ́ba bá ń fún wọn ìpátá yanyan ọlọ́ba bá ń sara pé níta ṣe káwọn èèyàn lè bá gba Kùránì gbọ́ ni káwọn náà lọ chẹ́kì nǹkan tá a ọlọ́ba wa ń sọ pé kí ni o kí ni nǹkan tí a fi ṣàlàyé kùránì so kí ni nǹkan tá a lò tá a fi ṣe kí ni o ọlọ́ba ti sọ bó ti wá ẹ̀ẹ́dọ́ wà ọlọ́run sọ pé kí la fi pàṣẹ mẹ́sẹ̀gì yẹn sáwọn èèyàn ọlọ́ni bílí sáni àròbí jẹ́n mọ̀bí ọlọ́run ọba ní kí ni o pẹ̀lú èdè lárúbáwá tó clear olóòlọ́ba fi pàṣẹ sí wọn ló jẹ́ pé àwọn afáàsọ máa pe àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ní kùránì tó jẹ́ pé wọn ò kì í ṣe èdè lárúbáwá èdè lárúbáwá náà ni wọ́n jẹ́ torí pé kí ni o àwọn kan wà tó jẹ́ pé wọ́n á gbé pẹ̀lú àwọn lárúbáwá tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ti wá di nǹkan táwọn gangan ń lò ní ọ̀dọ̀ àwọn lárúbáwá ọ̀rọ̀ yẹn ti wá di nǹkan tó kọ́ mọ̀ lóbi jẹ́ pé kan bá bọ́ sínú ìlú irú nísìnyí alọ́dọ̀ wa nísìnyí báyìí ní tí wọ́n fẹ́ pé kéèyàn nǹkan tá a fi ń bomi kọ́ọ̀bù làwọn yẹn máa ń pè é tó dẹ̀ jẹ́ yí ife tàbí ìkéèmù olóyè kí wọ́n máa pè nínú èdè Yorùbá ṣùgbọ́n ó di bí kíni orin tó kọ́mọ̀ jù ní kíni o kọ́ọ̀bù sọ wọ́n bá lo àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé kìí ṣe èdè lábáwá ni tó sì wà ní Quran tó jẹ́ pé kíni ọ̀rọ̀ yẹn ló kọ́mọ̀ tó jẹ́ pé kíni o ní gbogbo àwọn èèyàn sọ tó yẹ lọ́wọ́ bá fi lò ó tó ti di èdè lárúbáwá torí pé òun ló gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àtẹ́jẹ́dẹ́ lárúbáwá ọlọ́run sọ pé bilisani arabiyin mubin ọlọ́run ní eh, eh, eh, èdè lárúbáwá tó fojú hàn òun náà ni ọlọ́run bá ṣe Qur'an nam. wa innahu lafi zuburil awwalin. sọlá bá tún wá mú ẹ̀rí mi wá tí a fi lè mọ̀ pé kúránì yìí o ọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá ọlọ́run bá ń ṣàlàyé kúránì nìyẹn lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́run ni wa innahu. láfi zubúrì lẹ̀ awàlì ọlọ́ni tẹ́ ẹ bá lọ wọ àwọn òwe tó ti ṣáájú gbogbo òwe tó ti ṣáájú ọlọ́ni kùránì lafi zubúrì lẹ̀ ọlọ́ba ni ó wà nínú àwọn òwe tó ti ṣáájú ìwé tó ti ṣáájú kankan ò ní wá ìgbé kùránì ń bọ̀ kò bí kan tí ó wà tí ó ní ọlọ́run la fi ṣubúrì àwùwàlì lọ́wọ́ wa fi sọ nínú súrátù nínú súrátù àlá ọlọ́run iná àdá la fi ṣúfìlì ńlá ṣúfì Ibrahima wà Musa nígbà tí ọlọ́run bá ṣàlàyé ọlọ́run ọ̀rọ̀ tí mo ṣàlàyé yìí gangan ọlọ́run ló wà nínú àwọn ṣúfìlì ńlá ó wà nínú Musa sọlọ́run ọba àwọn ọ̀dọ́ wà ọ̀rọ̀ Kùránì ó yàtọ̀ ọ̀rọ̀ yẹn ń bára àwọn ọmọ bá kankan náà kùránì kan tó wá mú táwọn yẹn ò mú wá ní kùránì wá mú wá sọlá wọn bá tún sàlàyé pé ara ń tẹ́ẹ̀pì mọ̀ tẹ́ẹ̀pì lè mọ̀ pé òdodo ẹ lọ wọnú Taurat Injil ọ̀rọ̀ tó lọ́wọ́ bá ti sàlàyé pé kùránì yìí o á fi ránṣẹ́ nígbẹ̀yìn ayé á dẹ̀ gbé fójìṣẹ́ kan ọlọ́ba ló wà bẹ́ẹ̀ so láti lè máa sàlàyé fáwọn èèyàn ọlọ́ba ó ń ṣàlàyé bí kùránì ti rí gẹ́lẹ́ sódà àwọn tó jẹ́ àwọn kèfèrí wọn ò ní sọ pé àmọ́ ah, bí kùránì ti jẹ́ ọlọ́run bá sọ bí tó ti wá ọlọ́run bá sọ tó fi kọ́ ọlọ́run bá ṣàlàyé gbogbo ẹ̀ tá a ṣe ń bá bẹ́ẹ̀ ọlọ́run bá ṣàlàyé gbogbo ẹ̀ tún lọ́wọ́ àwọn òwe tó ti ṣáájú lọ ẹ lọ́wọ́ àwọn tó ti ṣáájú lọ ọlọ́run ni bá kùránì pé ó wà nínú nǹkan tó ti sọ ń rẹ̀ lẹ̀ nínú òwe wọn náà. awalam yakun lahum aya. أن يعلمه علماء بني إسرائيل ọlọ́ba wa ń ṣàlàyé nínú àyà tí wọ́n kà fún wa yìí àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí àwọn ni wọ́n súnmọ́ àwọn ará mẹ́kà àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí àwọn tí wọ́n jẹ́ àwọn nàṣọ́rọ́ àwọn ò súnmọ́ àwọn ará mẹ́kà so àwọn bànú Israel tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa ń bí àwọn yẹ̀wúdí àwọn náà lè ti wá sí mọ́kà torí pé wọ́n ti ní kọ́bárù lọ́dọ̀ wọn wípé òjíṣẹ́ kan wà tán máa gbé dìde nílùú mọ́kà tí ó dẹ̀ ṣe lọ sí Mọ̀dínà so ọ̀pọ̀lọpọ̀ wọn náà wá sùn mọ́tò ìṣẹ́ ọlọ́run bá dìde wọn ò gbà fún ó ti wà ní sẹ́sẹ́ àwọn Yẹ̀húdì bẹ́ẹ̀ so àwọn Yẹ̀húdì làwọn tó ń jẹ́ àwọn kò fárù mọ́kà ni wọ́n máa ń lọ bá wípé ànábì kí wọ́n lóun ti ni ni so àwọn Yẹ̀húdì kan wọ́n á wà lọ pé wọ́n máa ń ṣàlàyé fún wọn pé òótọ́ làwọn ẹbí sẹ́wọ̀n sálà sọ o ìwé yìí o orin ilẹ̀ nù wí àwọn o ṣùgbọ́n ìṣọ́lá bá dẹ̀ tún dé Mọ̀dínà àwọn Yẹ̀wúdí náà ni wọ́n wà ní Mọ̀dínà àwọn òṣìṣẹ́ ọlọ́run bá bẹ́ẹ̀ àwọn Yẹ̀wúdí náà wọn ò ṣe tá àdìgbà fún òṣìṣẹ́ ọlọ́run bá àwọn èèyàn díẹ̀ díẹ̀ so àwọn èèyàn díẹ̀ díẹ̀ àwọn ni wọ́n jẹ́ ló ṣe yí pé wọ́n gbà fún òjíṣẹ́ ọlọ́run ọba nínú àwọn Yẹ̀wúdí gẹ́gẹ́ bí Abdullahi bin Salam nínú àwọn ọ̀dọ́ yẹ pé wọ́n gbà fún òjíṣẹ́ ọlọ́run ọba nìyẹn so òṣìṣẹ́ ọlọ́ba wa ń ṣàlàyé fún wa ọlọ́run wa ń ṣàlàyé fún wa nínú Al-Qur'an Karim pé àwàlàmúyẹ kún làwọn ààyà ṣẹlẹ́yìn gbé òtí ìtó fún wọn ní kí wọ́n ó fi ronú sí Kùránì pé ọ̀rọ̀ lọ́nu. àyà lámọ̀wú ulamọ̀ ubani ìṣèrọ̀ ìí débi wípé àyà lámọ̀wú ulamọ̀ ubani ìṣòro yìí gbogbo àwọn àáfàá kan jẹ́ àwọn àáfàá bani Israel wọ́n láwọn ọmọ kùránì pé ọlọ́run bá ti sàlàyé lẹ̀ fáwọn ẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ nára wọn confess báyìí pé wọ́n fẹ́ nára wọn jẹ́wọ́ yí pé kùránì yìí o ó wà nù tọ́lọ́run bá ti sọ ọ́ lẹ́ẹ̀lẹ́ nípa kíni o nípa pé ọlọ́run bá sọ pé ànábì kan wà kùránì ọlọ́run dẹ̀ fún níwèé sọlọ́run bá ń sàlàyé fún wa láti jẹ́ pé ká lè bá a mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹ̀húdí tó yẹ pé wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé ó ti ṣáájú lọ ọlọ́run ọba jẹ́ kó yé wọn dáadáa tó yẹ pé ní nǹkan tó pé kò rújú rárá ọlọ́run ọba jẹ́ kó jẹ́ nǹkan tó ṣe yí pé ó yé wọn dáadáa wípé kùránì yìí o kò wá látọ̀dọ̀ ẹnì kankan àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá èyí ló jẹ́ pé wọ́n ń ṣàlàyé fún wa pé àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí wọ́n ń ṣàlàyé abdulhamid salam ó ṣàlàyé fún wa wípé ó ní wàlọ́ọ̀ olóhùn fi ọlọ́run ọba búra ìnílà alamu anna muhammadan rasulu ó ní mo fi ọlọ́run búra mo mọ̀ alẹ́ sàlá sàlám òjíṣẹ́ ọlọ́run ni ìkànnà àwọn àgbà nínú àwọn àgbà tó yẹ pé wà nínú àwọn àfọ àwọn yẹ̀húdí mi ma alamu anna fulana wàlàjì ó ní mo mọ̀ ju pé bí ti mi. olóhùn máa ànábì ju ọmọ òun gangan lọ ọlọ́ba lè ṣe kó yíwa pé àwọn èèyàn yóò yàrá fúnà òun kà máa yàrá fúnà àbínà àwọn. tí wọ́n bá ti rí ànábì báyìí wọ́n ti pé ọlọ́run bá ti ṣàlàyé ó ti describe ànábì sàlàyé sàlàm pé báná bí o ti rí nìyí o gbogbo ẹ̀ ló ṣàlàyé fún wọn. ní pé wọ́n ó dà mọ̀ yìí pé ah, ànábì tó lọ́wọ́ bá ń sọ nìyí o débi pé yóò wá mú ìwà tó wà sọ pé àwọn ò ní gbàgbé yẹn ọlọ́run bá jẹ́ kí wọ́n ó dà ànábì wọn ó ní pé torí pé ó rọrùn lẹ́yìn wàlá di imkan àǹtẹ̀kùnà umuhu kọ̀dé kọ́ nàtìní. ó ní oye gbẹgbẹ ọmọdé yẹn pé lọmọ yẹn tán ojú yẹn oye gbẹgbẹ màmá rẹ ó kí màmá rẹ ṣe jàǹbá fún ni tó wò ní dọ́mọ òun gan mọ̀ ṣùgbọ́n òun mọ̀ ìgbé àníbísà sálà fàlà yimkinu àǹyẹ̀kùnà gẹ́rọ̀ sọ́yà sálàm sọ àǹyẹ̀kùnà gẹ́rọ̀ sọ́yà sálàm ó ní òun mọ̀ pé ànábì yìí kò lè já ẹ̀ńtọ́ yàtọ̀ sànà pé gbọ́dọ̀ ọlọ́run ló fáwọn onírò rẹ̀ ọlọ́run ọba òdẹ̀lẹ̀ purọ́ ṣùgbọ́n mi èèyàn lè purọ́ obìnrin gẹ́gẹ́ lè purọ́ fún yàn gbé ọmọ rẹ̀ tí èsì sọmọ èèyàn pèsè wọn rò pé ah, ọlọ́run fún wa nírò kíní yìí ó jẹ́ kí a mọ̀ wípé hmm, ọlọ́run tó fún òun nírò ni òun mọ̀ pé kíní o òun mọ̀ wípé anabisa salamu kò sí èméjì bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní. so wàmàna arọ́fà muhammadan rasulah ẹ báyìí nàbà nàbí jẹ́ òjíṣẹ́ arọ́pà kùrọ̀hánà wáyán ìlà ìyàn ó yẹ kó mọ̀ pé sólẹ́tara bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àfa Yẹhudi wọ́n ń sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn kùfárù Mẹ́kà yìí pé ànábì tẹ́ ń wòyò àdàmọ̀ tó tọ́ gbogbo àmì tọ́lọ́wọ́n bá ní wọ́n ó rí ni wọ́n rí lára rẹ̀ tí wọ́n yẹn bá nàbí ọlọ́wọ́n bá ní so ìwé tó mú wá náà wọ́n gbà pé ìwé àtọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n wá ń ṣàlàyé fún wọn yìí pé eléyìí gan ti tó lẹ́rìí a ṣàlàyé kọ́ni fún yín látòkè débi láti wá ṣàlàyé fún yín pé eléyìí gan tó ti wá tó ní ẹ̀rí láti jẹ́ pé kẹ́yìn gan ó mọ̀ wí pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àbàní Israel àwọn tí wọ́n jẹ́ Yẹhudi wọ́n tún wá jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n mọ̀ nípa kíni o wọ́n mọ̀ nípa Quran sọlọ́ba ni eléyìí gangan ó ṣe kíni o ó tó ní ẹ̀rí náà. ولو نزلناه على بعض العجمين ọlọ́run ní wàláwọ̀nà zànáù ọlọ́run á ń ṣàlàyé kùránì fún abáyé pé wàláwò ní zalinahu alábàádìlẹ̀ àjẹmí ọlọ́run ọba ní ẹ wo kùránì yìí ká nígbà tá a fẹ́ sọ kalẹ̀ ìkan nínú àwọn tí è ṣe elédè lárúbáwá òun náà ni a bá sọ kalẹ̀ fún sọ àwọn afọ́ ni wọ́n sàrẹ̀ fún wa wípé àjàmí wípé yá kan wà ń bẹ́ẹ̀ torí pé àjàmí ìlú ẹ̀ jẹ́ àjàmí yìí àwọn tó bá jẹ́ àpapọ̀ àwọn tí ì bá ti ṣe lárúbáwá náà ń pè ní ájámù ẹ bá ti ní arọ́bù ẹnìkan máa jẹ́ àrọ̀bí yùn sọ ọlọ́run bá wọn ní ọlọ́run bá pa yá rẹ̀ ń ó yẹ kó jẹ́ àjàmì yìí wọn lẹ́yìn kó jẹ́ tí ọlọ́run pa yá rẹ̀ ń bẹ́ so wọ́n ní àlàbádìlẹ̀ àjàmì tó bá gbé àwọn ọlọ́run ọba lọ sọ kùránì kalẹ̀ fún ìkan nínú àwọn tí wọ́n ṣe elede lárúbáwá tẹ́gbẹ́ la bá gbé kúránì fún àwa ni kí ẹnìyẹn ó máa ka kúránì yẹn fún wa wọn kí la wá fún tá a bá mi tí ì bá ṣe wọn ò ní gbà wọlé a wa, náà wọn ò ní kí ni wọn ò ní gbà wọlé ọlọ́ni fakọ̀rọ̀ ahù. fakọ̀rọ̀ tó wá ń kà fún wọn. kágẹ́ tó bá jẹ́ lédè mí ìlànà kó wá jẹ́ ẹni tó ṣe pé yóò máa kakura wọ́n ní pé ah, èdè tó ń sọ yìí kò yé wa o so èdè tó ń sọ yìí kò yé wa ọlọ́ni wọn sọ bẹ́ẹ̀ àìsàn bá ń lẹ̀ kẹ́tọ́ kọ́lọ́ bá tún wá ní pé kó jẹ́ wípé ẹni yẹn ń kà pẹ̀lú lárúbáwá wọn ò ní pé kí èso wọn lárúbáwá so wọn tún ní ìgbà wọlé so méjèèjì ni wọn fi kọ́ ọlọ́run bá ń ta bá ní pé pé ìkànnú àwọn tí èyí ṣe lárúbáwá òun la sọ kùránì kalẹ̀ fákọ̀rọ̀ àwù àlẹ́ tó kà fún àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá àwọn kèfèrí mẹ́kà tó kà fún wọn ọlọ́run ní pé kí ni o mákànù bí ìmọ̀ọ́mì ni ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí àwọn kèfèrí ọlọ́run wò ní nígbàgbọ́ sí ìṣesí àwọn kèfèrí yìí pé kí wọ́n máa tẹ́ tí bá ń ṣe dáwà kó máa tán jẹ ọlọ́run bá wọn gbogbo tó wọn bá wá ṣe ni pé ọlọ́run bá wọn fẹ́ satisfy wọn gbogbo ọlọ́run bá satisfy àwọn kèfèrí tó ń ti bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn tó bá jẹ́ àwọn ni wọn ò ní hújà kankan níwájú ọlọ́run bá ẹni náà bàbá bẹ́ẹ̀ fìyà jẹ ọlọ́run bó fún ni gbogbo nǹkan ọlọ́run yóò fi satisfy bóyá bàbá bẹ́ẹ̀ fìyà jẹ lálẹ́kẹ̀ àmọ́ kò lé ní hújà kankan wájú ọlọ́run nǹkan ọlọ́run bó ti satisfy tán yẹn ọlọ́run bó máa béèrè lọ́wọ́ rẹ̀ pé sẹ́mi kọ́ mo ṣe báyìí fún ọ sẹ́mi kọ́ mo ṣe báyìí fún ọ sẹ́mi kọ́ mo ṣe báyìí fún ọ ni yóò gbà pé ah ọ̀rọ̀ ni ó gbọ́dọ̀ rìn lẹ́nu ẹ̀mí ẹ̀ kó gbọ́dọ̀ rìn lẹ́nu ẹ̀mí ah wọ́n ṣàbùsí sí mi ni o kò yẹ kí n máa lọ́nu ná kò lè ṣe bẹ́ẹ̀ láéláé kì ọlọ́run bò lè dájọ́ bá láéláé so ọlọ́run bá sọ pé wàmà kúnnà mọ àdìbìn ata mẹ́fọ́ asàrọ̀sùlà ọlọ́run ni àwọn tá a bá ń rojìṣẹ́ sí ànífìyà jẹ wọn ànífìyà jẹ wọn àyà tẹ̀sìn wọn jọ̀bi ni so tẹ̀sìn yẹn tó bá pàṣẹ ní wọ́n lọ àdìjẹ́ni tó bá so ọlọ́run ọba ti ní ètò rẹ̀ lórí gbogbo àwọn ọlọ́run àwọn kèfèrí so ọlọ́run àti ọmọ ẹgbẹ́ tá a bá tún wá ní pé kí ẹni báyìí wá kà fún wọn ẹtí èsì lábá wá kà fún wọn tó kà fún wọn ọlọ́run máa kanu bí ìmùmínì ọlọ́run àwọn yẹn yóò ní nígbàgbọ́ excuse ni ó tún máa wá wọ́n tún máa wá pé wọ́n tún máa wá nǹkan lọ́dọ̀ ọlọ́run ba kí báwọn tó ṣáájú wọn náà lọ́ọ́ tún máa wá excuse ọlọ́run wọ́n tún máa wá náà nìyẹn náà. kàdálíkà sàlákìnnáwó fi kùlùbì nǹkan tá a ṣe yìí o fún àwọn tí ó ṣe yí pé wọ́n jẹ́ àwọn ará mẹ́kà tá à ń ṣe fún wọn yìí tá a ṣàlàyé bí kúránì ti jẹ́ fún wọn yìí tá a sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá tá a ní kí òjíṣẹ́ ọlọ́run ọba náà tó jẹ́ lárúbáwá kó wá ṣàlàyé ẹ̀ fún wọn tí wọn ò wá gbà ọlọ́run ní kàdálíkà ṣàlàkùnà òfin kúlóbìnrin mọ̀jẹ̀mí ẹ̀ olóni gbogbo kan àwọn èèyàn tó jẹ́ àlùmùjìrìmí gbogbo àwọn tó ń wà abú lórílẹ̀ pátá yanyan olóni salaknahu olóni kùránì yìí a fi gbígbọ́ yé a fi kó sínú ọkàn gbogbo wọn pátá yanyan kí olóhùn ọgbọ́rọ̀ ọlọ́run ọba yé irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ lóbi jẹ́ pé àwọn tí wọ́n ṣe mùsùlùmí ní tí wọ́n sọ fún tó jẹ́ àwọn ọmọ lẹ́yìn wọn dáńsọ ni pé ẹ má bí kùránì ẹ má ka rárá ẹ má ka ẹ má débẹ̀ torí gbọ́dọ̀ mọ̀ yìí pé kí ni òdodo ọ̀rọ̀ ọlọ́run tí nǹkan ìbá ṣòdodo ìjọ wọn wá ní pé ẹ̀jẹ̀ àmọ́ wà wọn fọ́ọ̀tì ẹ̀ so wọn tó bá di gbé kura yẹn báyìí lórí àwọn kìnìún lórí gbogbo àwọn àṣìṣe rẹ̀ tí ó pọ̀ sọ́dọ̀ pé òdodo ọ̀rọ̀ Ọlọ́run ni tẹ́ bá láwọn fẹ́ takò òdodo yóò tún máa ṣe kí ni yóò máa borí wọn ni so gbogbo ọ̀gbọ́n tí wọ́n dá ibi ẹ̀lọ́ káyà báyìí ẹ̀lọ́ kankan báyìí wọn ò ní káyà yẹn látòkè àbí kí wọ́n kàn ra gbé láàrin lájẹ́ pé kí wọ́n kàn fi wọ́n fẹ́ fi ṣe àwọn èèyàn lọ́nà so gbanábàdàn ti gbé kí ni ìyá rẹ̀ làwọn yẹn ti rí gbé wa irọ́ làwọn eléyìí pa yìí wọn ò mọ nǹkan tí wọ́n ń sọ ni sọlọ́wọ́n bá ní kàdáàlìkà sàlákìnnáhù ọlọ́wọ́n ọba ní pé àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n ọba ní a fi ìjódodo kùránì a fi kó sí ọkàn àwọn mùjìrìmíìn bẹ́ẹ̀ náà lọ́dún wa jẹ́ pé àtẹ̀kìzíìn ìtún wa pe kùránì yẹn rọ tó ní bí wọ́n mọ̀ òdodo yẹn tó wọ́n tún wa pè ní rọ gbogbo àwọn tó bá ti jẹ́ mùjìrìmíìn ọlọ́run yẹn lọ wò bẹ́ẹ̀ irú nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn tó àwọn kèfèrí Mákà tẹ́pẹ́ ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀dodo pé kùránì yìí gbogbo nǹkan dábìlẹ̀ mọ̀dodo ọlọ́run máa ṣàlàyé fún wọn wọ́n tún lọ́dọ̀ àwọn tán jẹ́ ìlànà ọba ní Israel wọ́n tún rí pé ah kùránì yìí òdodo ni o tó ń ti bẹ́ẹ̀ náà nǹkan náà fi parẹ́ náà ni pé àtẹ̀kẹ̀dì wọ́n tún máa pè rọ. gbogbo àwọn wa jẹ́ mùjìrìmù láyé gbogbo àwọn oníṣẹ́ bú láyé àwọn tó wà lórí ayé lónìí wọ́n mọ̀ pé tá a bá lo òfin Islam olóòjì kí láyé yóò tó ṣùgbọ́n ti bẹ́ẹ̀ wọ́n ni pé hmm. tí wọ́n bá jẹ́ mọ́ Islam wọ́n ni ẹ wọ́n sì mọ̀ pé nǹkan yẹn gẹ́gẹ́ ló lè tó nǹkan yẹn sùn wọ́n làwọn fẹ́ gbọ́ sọ ti wà nù sẹ́sẹ́ ọmọ èèyàn ọlọ́ni á fi òdodo kùránì kó sínú ẹ̀mí àwọn èèyàn tó bá ti jẹ́ ní burúkú lẹ́yìn bàtà bá fi òdodo rẹ̀ kó sínú ẹ̀mí wọn á tún wá fi tẹ̀kìrìb ọlọ́ni wọ́n tún wá yegi ni wọ́n tún wá pè ní rọ tó ti pé tó yẹ lọ́wọ́ fìfì àjẹrálì kì á mà ọlọ́bó bẹ̀ lọ́wọ́ pé ìwé yìí ó mọ òdodo rẹ̀ àbó mọ òdodo rẹ̀ yóò wọ́n mọ̀ pé òdodo ni wọ́n kàn tẹ̀lé ni sọlá bá ń sàlàyé fún wa pé sàlàkùnà òfin kòló bèlè mùjìrìmí nam ọ̀rọ̀ gbogbo adá bá ti pè ní mùjìrìmí àwọn tó yẹ pé wọ́n ó kù sórí ìjẹ́ kèfèrí àwọn ni mùjìrìmí yẹn àwọn tí wọ́n kù sórí ìjẹ́ kèfèrí ọlọ́run ni bá ti ṣe fún wọn náà nìyẹn á fi kùránì jẹ́ kí wọ́n mọ̀ pé òdodo nínú ẹ̀mí wọn ṣùgbọ́n wọ́n pè nírọ́ ọlọ́run bá ti ṣe fún wọn ọlọ́run ni láyé. láyé òmìnira bèè حتى يروا العذاب العليم ọlọ́wọ́n ni táwọn àṣẹ fún wa náà ni ẹ̀ láàyò mi ní òun bí ẹ bá ti jẹ́ mu jìrì mu yóò mú òdodo ṣùgbọ́n kò ní tẹ̀lé láéláé ọlọ́ni láàyò mi ní òun bí ọlọ́ni wọn ò ní ní gbàgbọ́ sí kùránì yẹn láéláé wọ́n mọ̀ sọ pé àwọn ah, ah, ah, àgbàgbọ́ ni àgbàgbọ́ ni àgbàgbọ́ ni ọlọ́ni bí àwọn tó bá dé pa bá ti parí pé ìjẹ́kẹ̀fẹ̀ inú ó bà kú ọlọ́ni wọ́n mọ̀ láwọn àtàyàrá olè àdàbà àlíyìn ọlọ́wọ́ bá ní títí tí wọ́n fi rí àzábàlẹ̀ àlì ìyá ẹlẹ́ta eléru ìyá tí ó jẹ wọ́n ọ̀rọ̀ tí wọ́n fi rí báyìí ìgbà tí yóò rí ìyá tí ó jẹ ìgbà ní ìbá fẹ́ kú ni tí ti fẹ́ kú báyìí yóò tún ibi tí ń lọ ọlọ́wọ́ bó ni wọ́n àfihàn ibi tí ń lọ ọlọ́wọ́ bó ṣe kí ọlọ́wọ́ bó ni wọ́n àfihàn ọlọ́wọ́ bá ti parí pé ọlọ́wọ́ bá ti parí pé fèrè àwọn tí ó jẹ ìkànnú àwọn mùjìrìmí ni ó jẹ ọlọ́wọ́ bá ti parí pé ìkànnú àwọn mùjìrìmí ni ó jẹ ṣùgbọ́n ìpè ànábì Musa gangan ó kàn yẹ tọrọ àdúrà lórí Firaun òun gangan sọ fún ìwọ Ọlọ́run gbàdọ wọn ní gbàdọ tọrọ àdúrà bíi fourteen years lọdún tó ń bẹ lọrun lórí Firaun pé kọlọn wọn bọ mú Firaun Ọlọ́run lọmọ anú suwatu Yunus aya eighty eight eighty nine wọn ní ànábì Musa sọ báyìí pé Rabbana innaka ataita Firaun wa malahu zinatan wa amwalan fil ayati dunya ó ní ìwọ ọlọ́run ọba ìnáka àtẹ́ta Fir'aun ìwọ ló fún Fir'aun wà mọ́lá àwọ̀ àti gbogbo àwọn èèyàn Fir'aun ó fún wọn ní zinatan ó fún wọn ní nǹkan tí wọ́n fi máa gbádùn láyé wà àmúwàlà ó fún wọn ní dúkìá tó pọ̀ fil ayati dunya ó fún wọn láyé ń bí ó fún wọn lówó tó pọ̀ fún wọn lọ́lá tó pọ̀ láyé ń bí. ọlọ́run ní bó ti wá fún wọn lówó tó wọ́n mú òdodo wọn ò tẹ̀lé òdodo ó ní lìyùdílù ànsẹ̀bí owó yẹn náà ni ọlọ́run wá fún wọn lórí pé kó lè bá wọn fi sàwọn yẹn lọ́nà kó wọ́n jẹ́ wọn mọ̀nà rẹ̀. rọ̀bànà túnmí sàlà amúhalìhìn. ó ní ìwọ ọlọ́run ọba gbogbo owó wọn yẹn ìwọ ọlọ́run fẹ́ kọ́ ọba ń parẹ́ nam. wàṣídúdì alákùlù bìhìn. ìwọ ọlọ́run ìwọ ọlọ́ba tí ọlọ́run bá kára pé òní sí nínú kan náà àwọn mùjìrìmù ó kù díẹ̀ òdodo tí olè tẹ̀lé ọlọ́run ní kó dodo yẹn òde ó ní ìwọ ọlọ́mọ bí ọ ní wọ́ṣì dòde alákùlù bí ọlọ́run bá ń di ọkàn wọn mẹ́jọ wọn nígbàgbọ́. fàlà yóò mìíràn àtà olùhàdà balẹ̀ alẹ́. ó ní ọlọ́run méje gámé méje gbogbo wọn ní ìgbàgbọ́ tí wọ́n fi rí yàbá àràdà balẹ̀ alẹ́ tí wọ́n fi rí ẹlẹ́tẹ̀ẹ́lẹ́rù báyìí láti mọ̀ pé ìyà yẹn ọjọ́ kúlẹ̀ yẹn máa ń rí ọlọ́run wa ti sọ ní báyìí pé kọ́ọ́lá kọ́ni oúnjẹ bá ti dá wa tó kú ọlọ́run ni mo ti jẹ́ pé àdúrà Musa àti Harun tí wọ́n ń ṣe fẹ́mi ọlọ́run ọba ọlọ́run wa ni mo jẹ́ pé àdúrà àwọn méjèèjì ọlọ́run bá jẹ́ pé àdúrà wọn. so lọ́dọ̀ ọlọ́run bá ti kọ fèrèhàn sí ìkànnì àwọn mọ̀jẹ̀rìmú pé yóò kú lẹ́ni tí ò ní gbà fọlọ́run ọba ó lódodo ṣùgbọ́n ọlọ́run lo àdúrà Musa ní sábàbí kó tó lè fi rin lẹ̀ dáadáa náà ni so ọlọ́run bá wá ní pé kò gbà ṣùgbọ́n lọ́run yìí pé òun ọlọ́run orí ìyá báyìí gbàtò díẹ̀ bẹ́ẹ̀ tíyẹn bá ti rí mu ayé anatoli mouth tíyẹn bá fi lè rí ikú báyìí ọlọ́run bò ní gbà túbà kankan lọ́wọ́ yẹn mọ́ ọlọ́run bò ní gbà pé ẹnìkan sọ pé ẹ òun ò ṣe dáadáa mọ́ ọlọ́run ò ní gbà lọ́wọ́ yẹn mọ́ so eléyìí náà lọ́yìn ọlọ́run sọ pé àwọn tó bá di jẹ́ jìrì mu wa nàbí sàlá má banú jẹ́ láàyò mi nù nàbì wọn ò ní nígbàgbọ́ sí kura àdìbò lẹ́ka sàlàyé tó àtàyàrá olè àdàbàlì àlìyìn títí tí ìyà ìyà tí máa tà tí máa róòyàn tó fi dé wá bá wọn náà ni pé gbàtí wọn bá fẹ́ pọ̀ka kú ló fi jẹ́ pé kò sẹ́ni tí ò ní kọjá lórí sacratul mouth ìpọ̀ka kú tó bá ti dé ọlọ́bọ̀ àfihàn yẹn báyìí ibi tó ń lọ nìyí ọlọ́bọ̀ fi hàn yẹn náà. fàyà tí yahun bàgọ́tàtàn wà hùn láyà ṣòro. ọlọ́run ni àwọn tá a dẹ́sọ àwọn almujrimun tọ́lọ̀ bàbá ní kí ikú ó fẹ́ de ikú èèwà ikú èèyàn fọ́ọ̀mù ọlọ́ni fayati, fayati ya òun báàgì tàtà ọlọ́ni tí ikú bá fẹ́ dé fàyàtì ya òun báàgì tàtà ọlọ́ni tí yóò bá dé báyìí ọlọ́ni òjijì oníkú máa ń dé kìí sọ fún yẹn yàrá sọ pé ń bọ̀ wá yẹn ẹnìkan bọ̀ sínú yà ẹnìkan bọ̀ sínú dẹ̀ra nígbà tí ẹ bá fẹ́ kú kìí wá báàgì tàtà ọlọ́ni òjijì ló máa wá. ọlọ́ni kódà ìgbà tí ó bá wá wà òun là yẹ̀ ṣe ọ̀run ọlọ́ni wọn ò ní í mọ̀ tí ó fi dé torí pé ẹjọ́ bàbá ẹ̀ pa àwọn mùjìrìmù rẹ̀ ti wọn ọlọ́run èjé kí wọ́n mọ̀ pé yà ti fẹ́ dé àṣàlàyé lè fún aná sẹ́yìn pé tó bàbá pa èèyàn burúkú rẹ̀ lórílẹ̀ ọlọ́run bò ní jẹ́ kó mọ̀ pé ìgbà náà ni yóò rí pé ilé ayé òun dáa jù tán yẹn yẹn wọ́n lọ́ba adébáyé báwọn tó bá jẹ́ mùjìrìmù nìyẹn ìgbà náà ni ó rí pé òun ní ọ̀rọ̀ tó rọ́bà ti parí ìbínú ẹ̀ lórí mùjìrìmù báyìí ìgbà náà ni ó rí pé ah òun ní ni ìgbéraga rẹ̀ ó tún wá ni ọlá rẹ̀ ó tún wá pọ̀ sí ìgbà náà ọlọ́run ẹ̀ ti ọ̀rọ̀ láyà ṣòro ọlọ́run ò ní mà tó fi dé ojú ẹsẹ̀ náà la máa ń ṣe kíní o la máa ń fi àjẹ wọn náà. fàyàkúlù alánú mú ràrú. ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n tún jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ní fàyàkúlù ọlọ́run ní gbólóhùn tí wọ́n ó máa sọ nígbà tí kú bá wá dé òun náà ni pé wọ́n fẹ́ bẹ ọlọ́run ọba nígbà tí kú bá dé ọlọ́wọ́n sọ báyìí pé ah fàyà ananu munzorun ah ìwọ lọ́wọ́n ọba sars wa lè jẹ́ ẹni tí wọ́n lè lọ́ lára kí wọ́n tiẹ̀ wá lọ́ra kí wọ́n lọ́wọ́ lára díẹ̀ ká nígbàgbọ́ ká ṣe dáadáa mo dọ́wọ́ wá ní ká ṣe ká ṣe ìgbà tí wọ́n ń tọrọ àwọn nǹkan wọ̀nyí kò ṣeé ṣe mọ́ ó ti bọ́ mọ́ ọ lọ́wọ́ ọlọ́ba ni wọ́n máa sọ pé ananu munzorun sáà lè jẹ́ ẹni tí wọ́n lè lọ́ lára ọlọ́ni pé gbólóhùn yìí yóò máa jẹ́ nǹkan tó yẹ pé yóò máa wáyé láti ẹnu àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí náà. àfàbí àdáàbìnà yẹ́sítà jìlóòn. ọlọ́run ní àfàbí àdáàbìnà yẹ́sítà jìlóòn. so àwọn afá wọn sọ ọ̀rọ̀ tó pọ̀ lórí fàyàkúlù alinahnu munzoro. lára àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ náà nìyí pé gbólóhùn yẹn gangan wọ́n sọ nígbà tí wọ́n fẹ́ kú àwọn afá gbà bẹ́ẹ̀ pé wọ́n sọ nígbà tí wọ́n fẹ́ kú wípé ìwọ ọlọ́run sọ ó lè lọ àwọn lára káwọn ò lọ jẹ́ nǹkan tó yẹ pé àwọn ó tún nǹkan àwọn ṣe sọ àwọn afá gbà nígbà pé inú tẹ̀síìrì yìí pé àwọn tó tún sọ̀rọ̀ yìí àwọn tó ń jẹ́ àwọn kèfèrí Mákà lẹ́nu tó pé wọ́n fẹ́ máa fi àwọn ànábì ọlọ́run ọba tó fẹ́ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ní ọ̀rọ̀ fi ṣe yẹ̀yẹ́ pé wọ́n ń bèrè lọ́wọ́ wọn yìí pé ṣé àlejò ẹni tí wọ́n lè dìlé ṣé wọ́n sì lè fi wálẹ̀ ká sì máa ṣe díẹ̀ díẹ̀ ká sì mọ tún máa lò gbá wa lọ wọ́n ń béèrè àwọn question ní ìbéèrè àwàdà ní ìbéèrè yẹ̀yẹ́ náà. afabi adabina yastajilu. ọlọ́ni afabi adabina yastajilu. tó bí àwọn tó jẹ́ àwọn kèfèrí ló bá fi máa yà wá lẹ́yìn pé wọ́n ń wá pé ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba afẹ́kọ́lọ́ ọba ó dìde fìyà jẹ wa tó bá lọ́lọ́run abẹ́ wọ́n ní wọ́n á lọ béèrè pé àlìnáàánú mò ń sọ̀rọ̀ sáà lè jẹ́ ẹ̀ńdọ́ pé wọ́n tún lè lọ́wọ́ alára tíyà yẹn bá dé wọ́n fi àwọn òṣìṣẹ́ ọlọ́ba ṣe yẹ bẹ́ẹ̀ ọlọ́wà ní afabi adáàbínà yẹsítàjìlú. olórin ṣé ìyàwó olóhùn ọba òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí òun ni wọ́n ń wá kíkanjú rẹ̀ pé kó wá jẹ àwọn wọ́n tún wáá fi wá ṣe yẹ pé tíyà ọlọ́run wọ́n ń ṣe lé ni wọ́n fi ń ṣàwàdà báyìí náà. أفرأيت إن متعناهم سنين Ọlọ́run bá ní kò jà wá lójú Ọlọ́run ní afárọ̀ ayit ìwọ òṣìṣẹ́ Ọlọ́run ọba wò ó káwọn náà ó jọ wò ó ìmọ̀tànà òǹsìnì kálá fi wọ́n lẹ̀ láyé tá a ní kí wọ́n máa gbádùn kí wọ́n máa gbogbo gbádùn ayé kó máa jẹ́ tiwọn kó o máa ẹ̀jọ́ ìwé wá ti wù wọ́n lórílẹ̀ ayé sì ní láì mẹ́yẹ ọdún wọ́n dábàá fi wọ́n lẹ̀ tí wọ́n ń gbádùn tí wọ́n ń sẹ̀bi láì mẹ́yẹ ọdún ọlọ́dún abáṣe báyìí fún wọn nam. fún màjá òun máa kanú yóò lẹ́yìn ìgbà táwọn fi wọ́n lẹ̀ láìmọye ọdún súnmọ́ jẹ́ ahun màkánu yu àdúgbò ikú táwa promise wọn táwa ní ó dé wá bá wọn wọ́n ti gbádùn o ẹ̀yàn tí wọ́n ti gbádùn wọ́n ti enjoy wọ́n ti ṣe gbogbo gbọdọ̀ ẹkún ṣe lórílẹ̀ ayé ọlọ́ni nǹkan tá a wá promise wọn tó ń ṣe ikú ọlọ́ni àwa dé àwa ní kó dé wá bá wọn àbí ìyàtà láti jẹ wọn ìpàdé alápá wọn rẹ táwọn ọlọ́ba wa ní kó wá dé àwa ní kó wá dé wá bá wọn náà. ma àgùnánú máa kànú yóò tẹ̀rù. ni ma àgùnà ọlọ́ba àwọn kan ní pé question ọlọ́ba béèrè lọ́wọ́ wọn ma agbuna anihun ma kanu yumatahun ọlọ́run ọba àwọn kan ní pé ma náfíà ni ọlọ́run ni ma agbuna anihun ọlọ́run ní kò lè ṣe wọ́n láǹfààní ma kanu yumatahun gbogbo nǹkan tá a ti ṣe ní ìgbádùn fún wọn tí wọ́n ń gbádùn yẹn kí wọ́n á rí pé owó tí wọ́n ní kí wọ́n á ní owó yẹn àwọn fẹ́ fi ra kú kò ṣeé ilé tí wọ́n kọ́ kí wọ́n láwọn fẹ́ fi ra kú kò ṣeé gbogbo dúkìá tí wọ́n ní kí wọ́n láwọn fẹ́ fi ra kú kò ṣeé gbogbo nǹkan lọ́rọ̀ wá fún wọn ní nǹkan àgbàdùn yẹn ọlọ́run ni pé kò lè jẹ́ nǹkan tí ó wà á jẹ́ nǹkan tí ó ṣe wọ́n láǹfààní ọlọ́run bá ń ṣàlàyé fún ẹ pé ọlọ́run ọba ni kò lè ṣe wọ́n láǹfààní kankan má agna ànìkù. ọlọ́run ọba ní nǹkan tí wọ́n nǹkan tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n ń gbádùn ọlọ́run má agna ọlọ́run kí ni nǹkan tí wọ́n ń gbádùn rẹ̀ fẹ́ ṣe wọ́n láǹfààní ọlọ́run tó bẹ̀rẹ̀ pé nǹkan wo ni kíní ẹ̀fẹ́ sí wọn láǹfààní ní question nǹkan tí wọ́n sọ pé àwọn ń gbádùn yẹn gbogbo dúkìá tí wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ní ọlọ́run kí láǹfààní tó fẹ́ sí fún wọn dẹ́gbẹ́ tí wọ́n bàbá ti sọ pé ikú dé báyìí tí wọ́n bàbá ti parọ́ báyìí kò lè wúlò fún wọn mọ́ kò lè sí wọn láǹfààní kankan mọ́ sọlọ́ọ̀ bá ń ṣàlàyé fún wa yìí pé àbẹ́yẹn bá wulẹ̀ kó lo ọdún tó lórílẹ̀ ayé kó tún tọrọ pé ìwọ ọlọ́run bá ẹ tún fún mi ní ọdún díẹ̀ sí ó tún lò ọlọ́run tún fún mi lọ́dún díẹ̀ sí ó tún lò kò sí tí ó gbẹ̀yìn ẹ̀ náà ọlọ́run bó padà mú náà ni ọlọ́run padà fìyà jẹ náà ni ló yẹ pé anabi musa alayhi salatu wa salam wọn nígbà tí ikú wa bá a tó fẹ́ gbẹ̀mí ẹ̀ tí yóò fún ikú láàyè láti gbẹ̀mí ẹ̀ wọn ló ba ikú jà ní àdìsọ tó fìdí múlẹ̀ so kò fún ikú láàyè láti jẹ́ pé kó gbẹ̀mí rẹ̀ ọlọ́run bá wá ní pé ìwà anabi musa alayhi salatu wa salam wọ́n á ní pé kó mú kó fọwọ́ kan odidi odidi ewúrẹ́ kan tó wà níwájú ẹ̀ ọlọ́wọ́n á ní kó fọwọ́ kan ọlọ́wọ́n á ní pé so gbogbo tọ́wọ́ rẹ kan yẹn tó jẹ́ irun tọ́wọ́ rẹ kan yẹn tá a bá lè ka gbogbo ẹ̀ ọlọ́wọ́n ní iye ìṣẹ̀mí bẹ́ẹ̀ ló lò láyé iye ìṣẹ̀mí ẹyọ kọ̀ọ̀kan yóò máa jẹ́ ọdún kọ̀ọ̀kan irun yẹn kọ̀ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run bàgbé tó máa lo gbogbo ìṣẹ̀mí yẹn tán yẹn kí ló tún wá máa gbẹ̀yìn ọlọ́run bá ní ikú náà tó nítorí bá rí kó ní nígbèsè ayẹwo àwọn ọ̀rọ̀ tá táwọn kèfèrí ní tó pọ̀ lọ́gán kò lè ṣe wọ́n láǹfààní ìgbà tí wọ́n ń sẹ̀mí lórílẹ̀ ayé nìkan ló sáǹfààní ìjọ tí kú bá ti pa wọ́n báyìí ó ti tán dúkìá yẹn ti kò wúlò kankan ṣùgbọ́n lóyún nígbà lọ́wọ́ tó ń sẹ́yìn yóò jà wá lójú yóò jọ náà lójú tó bá ti bọ́nu sàárè tí wọ́n kàn wá bí kan tí wọ́n ju bẹ́ẹ̀ tí wọ́n ju bẹ́ẹ̀ kò lè so ó wá dẹni tó ṣe yí pé dúkìá yẹn wà ní wúlò fún kò ní sọ pé kíkó kò ní lè fi di ẹ̀yàn máa ń wá dúkìá jọ lórí pé tí kankan bá fẹ́ ṣẹlẹ̀ sí yàn kí yóò sọ pé ah, ẹ tí wọ́n fẹ́ ṣe yàn kan ẹ jẹ́ n ta dúkìá mi kí n fi ṣe pàṣípààrọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn ta dúkìá yẹn kí yóò ní pé ẹ jẹ́ n fi ra kú lọ́dọ̀ rẹ̀ kí n ta dúkìá mi kò ṣeéṣe sọlá máa ṣàlàyé fún wa pé ká má jẹ́ kí àwọn dúkìá tá ní àbí dúkìá tá ń lé kó jọ lójú وما أهلكنا من قرية من قرية إلا لها منذرين sori aya ti Ọlọ́run ni wa ma alakna gbogbo kọ̀ọ̀kan tá bá parẹ́ èèyàn kọ̀ọ̀kan tá a bá parẹ́ àìsàdédé pa wọ́n rẹ́ ọlọ́ni ìlú yẹn àárín àwọn tí ó wà wọ́nu wọn ìrìn lọ́wọ́ máa ń sọ mẹ́rin àárín ànàbí ọlọ́wọ́n ọba kan wá tí ó wà á ṣàlàyé nǹkan fún wọn nígbà tí ànàbí ọlọ́wọ́n ọba yẹn bá tó ṣàlàyé nǹkan yẹn fún wọn tí wọn bá wá gbọ́ látọ́ wa máa ń pa wọn rẹ́ so àwọn tó jẹ́ àwọn ará mẹ́ka náà nìsín ọlọ́wọ́n bá rán ànàbí ọlọ́wọ́n ọba sí wọn pé kó wá ṣàlàyé nǹkan fún wọn ìgbà tí wọn ò gbọ́ ọlọ́wọ́n bá fi yà jẹ wọn ṣùgbọ́n àdó jẹ́ àwọn dùwà tuna tó ń pè àwọn èso jọ́nà tó àwọn náà ọlọ́wọ́ bá ran sáwọn èèyàn náà nìyẹn so ẹni bá di jíṣẹ́ fẹ́ nìkan ló ṣàlàyé ọlọ́ba ti ránṣẹ́ nìyẹn nìyẹn tẹ́ni ọba wa gbọ́ ọlọ́ba lè fìyà jẹ láyé ọlọ́run lè fi sọ́yà rẹ̀ di ìjọ ìgbìn àríkèámà kọ́nà kọ́mọ́ fi yà ní kọ̀ọ̀kan wa so ìta gbọ́ kọ́lọ́run jẹ́ kó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run kó jẹ́ kárẹ̀ sanuwájú ọlọ́run bá pẹ̀lú ẹ̀ kọ́lọ́run kó ṣe nìkan tí a ọlọ́run má ṣe nìkan tí ọlọ́run subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. báyìí fún wa pẹ̀lú question wọn tí wọ́n ni pé Islam wọ́n ń ṣàlàyé Quran ó jẹ́ nǹkan nínú Islam àdèmọ̀ pé ọlọ́mọba náà ni ó sọ kùránì kalẹ̀ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́mọba náà tún láwọn ọ̀rọ̀ tó sọ ipe ọ̀rọ̀ tó sọ yẹn náà àti kùránì sí àdìsọ pé bákan kan náà làwọn méjèèjì nípa títẹ̀lé tí àbágbàgbé náà tẹ̀sí tàbí sọ sẹ́yìn náà ni pé tọ́ àtúlọ́ òun náà ni tọ́ àtúrọ̀sùlì ìtẹ̀lé tọ́lọ́run ọba òun náà ni ìtẹ̀lé ti òjíṣẹ́ ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run ọba wọ́n sọ pé wà tákù lọ àwa àti òun ẹ bẹ̀rù ọlọ́run ọba kẹ́ẹ̀sì tẹ̀lé mi ìtẹ̀lé wọn yẹn ni pé ìtẹ̀lé wọn náà nìtẹ̀lé títọ́ ọlọ́run ọba sọ àwọn àfẹ́sìn wa ṣàlàyé fún wa wípé àti kùránì o àtàdísì tó bá ti lálàáfíà o tí wọ́n mọ̀ pé àdísì yìí lálàáfíà so odidi nǹkan dẹ́ pé a gbọ́dọ̀ máa lò ṣùgbọ́n àlàyé tún wá wà lórí ẹ̀ lọ́tọ̀ àwọn àlàyé mi tún wà lórí rẹ̀ lọ́tọ̀ àlàyé tó wà lórí ẹ̀ nìyí pé kùránì wá bìtàwátùr kò sẹ́ni ẹ̀kan ló lè takò kùránì pé kùránì báyìí kò sẹ́ni ẹ̀kan tó ń takò kùránì so kùránì kò sẹ́ni ẹ̀kan ló lè takò ó mì pé ọ̀rọ̀ tiẹ̀ kọ́ dúró lódidi ṣùgbọ́n àdìsí wà náà pé àdìsí eléyìí lẹ́ o ẹ̀rẹ́mi sọ pé eléyìí lálàáfíà eléyìí ọ̀pọ̀ so àdìsí tẹnu bá ti sómi pé ẹgbẹ́ kan ní agbèsè mọ̀lẹ́gbẹ́ àdìsí bá wà ní tàwa tù tẹ́bí mú yẹn ló mọ̀ yìí pé àdìsí ànábì sàlám ló sọ gbogbo àwọn apá àtúwọ́n ní pé ànábì ló sọ ànábì ló sọ ànábì ló sọ so àdìsí yẹn ti di nǹkan rẹ pé ó náà ti wà ní dárájà àti Kùránì wa àwọn méjì ò sì lè takora wọn láéláé àfẹ́gbẹ́lá kẹ́ omi èèyàn báyà pé dáadáa ni olùdókòwò sọ pé wọ́n takora wọn so olùdókòwò sọ pé àwọn méjèèjì nǹkan kan náà jọ ni wọn so Kùránì àwọn lórí nǹkan rẹ pé ayọ̀ dànù mẹ́ ṣùgbọ́n àdìsí aláǹkan pé wọ́n sọ pé eléyìí eléyìí lẹ eléyìí ṣe kankan ṣùgbọ́n wọ́n sọ pé àdìsí kan wà pẹ̀lú tàwátùrù tó gba àwọn afáàlọ́ ẹgbẹ́ àdìsí wà sọ̀hìn òun náà ti wà nípò ẹ̀sìn wa nìyẹn sòtọ́ ẹgbẹ́ agbọ́dọ̀ lù gba ti ń lo kùránì làgbọ́dọ̀ ṣe kíni o làgbọ́dọ̀ jẹ́ tó pé yóò lu nǹkan yẹn náà so tí kùránì bá mú nǹkan kan wá kùránì lè mú nǹkan wá dẹ́gbẹ́ àdìsí yóò kàn fi ẹ̀rí lé lórí ni kùránì gẹ́gẹ́ ti mú kíní yẹn gẹ́gẹ́ wá dé tẹ́lẹ̀ àdìsí kan tó wá ó kàn tó fi kíní yẹn rí ni kò sí wàhálà rẹ lẹ́yìn kùránì lè dá mú nǹkan wá lófin tádìsí ò ní mú wá àdìsí lè dánimú nǹkan wá ní òfin tí kìíní o tí kura lónìí mu wa méjèèjì ó ti dòfin fáwọn mùsùlùmí tá a gbọ́dọ̀ lò tí ó sì é méjì bẹ́ẹ̀ sàwọn sọ pé àdìsí nìkan ló mọ̀ mú kìíní wa kùránì òmù wa ń wà sọ bẹ́ẹ̀ kùránì lè mú nǹkan wá ní nǹkan tẹ́lẹ̀ kò ní sàlàyé rẹ̀ tẹ́lẹ̀ àdìsí ni ó yẹ ẹ̀rẹ́sẹ̀ kìíní o ni ó wà sàlàyé ni ó wà ṣe complete àlàyé bíi zakat bíi irun bíi gbogbo ẹ̀ so gbogbo àwọn eléyìí òyìn náà jọ ni kùránì àtàdìsí so jẹ́ pé a gbọ́dọ̀ gbọ́ àlàyé yẹn yìí dáadáa nǹkan tí à ń sọ̀rọ̀ lórí ẹ̀yìn alikọ́dàrú alẹ́sàlàyé lè nà fún wa ní ẹ̀yìn nǹkan tó bá ti jẹ mọ́ á ṣàlàyé gẹ́gẹ́ bí àwọn àfáàdù súnà wal jamaa gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé ni so al-iman bil qadar agbọ́dọ̀ ni àwọn tá a jẹ́ mùsùlùmí ìnígbàgbọ́ sí kádàrá nígbà tó bá ti ṣẹlẹ̀ á gbà pé o lè kọ̀ dọ́wù bá ṣẹlẹ̀ pé bọ́lọ́run bá ti ní yóò ṣẹlẹ̀ ni.

ọ̀rọ̀ nípa káà ni ọlọ́wọ́ bá nìkan láwọn aṣàfitì ẹ̀ sí nítorí káwọn ní ni pé al iman bil qadar àní dá àwọn kan wà tẹ́jú àwọn sect nínú Islam tí wọ́n yá nítorí kádàrà àwọn kan bá gbé kádàrà ó ẹni kan ò ní kádàrà kankan kálukú ní í ṣe bó ti wù ú sòdó ẹ̀ ló yẹ kọ́lọ́mù bó fi àjẹ àwọn èèyàn sọ àwọn gbà pé inú nǹkan mú wá ni wọ́n gbà pé ah, nígbà tó bá yọ pé èèyàn ní kádàrà ọ̀dọ́ bá ti gbà pé yọ parí ṣe kọ́ lọ́wọ́ fi àjẹ ṣùgbọ́n àwọn afọ́sọ pé rárá ìgbà ọ̀dọ́ náà bá ní ká ní nìyẹn àwọn sọ abáná sọ bá nàbí sálàm yìí pé nígbà tó jẹ́ kọ́ lọ́wọ́ bá ti parí gbogbo nǹkan káyọ̀ kan máa káyọ̀ kan máa ọ̀ṣọ́ náà bá ní ìmọ̀lù ẹ máa ṣe bọ́lá bá ní kẹ́ máa ṣe lọ ni fàṣẹyàrá lọ́wọ́ àmàlàkùn ọlọ́run bá máa wo so ìnígbàgbọ́ sí kádàrá ìnígbàgbọ́ sí kádàrá mùsùlùmí gbọ́dọ̀ ní ní nǹkan tá lára nǹkan tá a mọ̀ nǹkan máa ní ká nígbàgbọ́ sí nǹkan ó mẹ́gbàá àmọ́ pa kínní yẹn ìnígbàgbọ́ sí ọlọ́run ọba ìgbàgbọ́ sí àwọn màláìkà àárín wọn àlérí màláìkà kò lẹ́nu ìgbàgbọ́ tó wọn á nígbàgbọ́ sí ni so gbogbo àwọn kan ní ká nígbàgbọ́ sí yẹn ìgbàgbọ́ yẹn ṣòro ó ní so wọ́n fẹ́ ká nígbàgbọ́ sí so ìnígbàgbọ́ yẹn á wà ní tẹ́yẹn pé kádàrà ń bẹ tó bá dijọ́ mi àlìkè àmọ́ ọlọ́ba máa yanjú tó bá jẹ́ ọ̀rọ̀ kádàrà so àwọn onímọ̀ àmọ́ dára aláàmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ló di jẹ́ kó àwọn sẹ́ẹ̀tì jáde ní Islam tó yẹ bẹ́ẹ̀ ti ara kádàrà di kèfèrí so wọ́n bẹ̀ dára kábàrà wọn bẹ̀ sèkìnnì wọ́n bẹ̀ tara rẹ̀ di kèfèrí ló jẹ́ pé a gbọ́dọ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa púpọ̀ sọ a gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé yóò sọ̀rọ̀ dáadáa púpọ̀ tàbá ń sọ̀rọ̀ kádàrà òṣòro bá láwọn sọ abá tí wọ́n sọ̀rọ̀ kádàrà ojú ìṣòro bá pọ́n sí wọn ni pé ẹ̀rọ kádàrà kì í ṣe nǹkan tó mọ èèyàn máa ń jókòó lẹ̀ tí wọ́n sọ yìí pé ẹ̀yìn tó náà bá ti parí ní pé lágbájá ó jẹ ni so pẹ̀lú nìkan kálukú kà mọ́ sí bó bá ti wù ara èèyàn bọ̀dọ̀ sí bó bá ti wù lórílẹ̀ ayé yóò jẹ́ àwọn àjọ ọlọ́run sọ náà bá ló bá náà. àwọn afúntẹ̀síri ọ̀rọ̀ méjì ni wọ́n sọ níbẹ̀ ètò jẹ́ pé orin lẹ̀jù ni pé wọ́n ní pé ọ̀bàdàn àníbísà sẹ́wọ̀n lọ́wọ́ máa ń báwí níbi àyà yẹn nígbà tá a bẹ̀rẹ̀ súra yẹn pé ó jẹ́ tó ń banú jẹ́ lórí àwọn tó jẹ́ àwọn kẹfìrí maka ó wá ń sọ̀rọ̀ yẹn fún wa pé ọlọ́wà ní wàmà kán àkísàrò àwọn tó ń bá sọ̀rọ̀ yìí o ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ ni o wọn so ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní jẹ́ ni o wọn so àwọn afárẹ̀ nígbà yìí àwọn tí àǹbá tá a sọ̀rọ̀ wọn tán yìí o ọ̀pọ̀lọpọ̀ òun ò jẹ́ kí ni òun ò jẹ́ mùmìnì tábàtún ẹ̀ ní mọ́ di ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a sọ̀rọ̀ wọn tán yìí o tán jẹ́ àwọn yẹ àwọn bí àwọn èèyàn Musa ni o àwọn èèyàn Shuaibu ni o àwọn èèyàn kíní ni o ọ̀pọ̀lọpọ̀ wọn ò jẹ́ kí ni o òun ò jẹ́ mùmìnì so Ọlọ́run pa wọn rẹ́ sókèlè bá ní sinmi báyìí ẹni ẹ ò gbọ́ àgbọ̀yé ọ̀rọ̀ lọ́wọ́ bàtà ní maisha maisha tan donka òun náà ni pé ẹni tó bá jẹ́ kèfèrí ní tọ́lọ́run bá fún láyé kò lè tó wàhálà kan ni pé kọ́lọ́run bó fún yàn ní nǹkan kí nǹkan má tó yàn wàhálà gidi ni tó yẹ pé tó o bá ti rí ní tẹ́tọ́ níwà lọ́wọ́ ẹnìkan báyìí kó tún máa nàgà kó tún fẹ́ẹ́ rí mú báyìí wàhálà gidi ni nínú gbèsè ayé ọmọ ẹ̀yà ẹ̀ẹ́dọ́ lọ́wọ́ bá sàrìn ló jẹ́ mú mi ní ìtọ́lọ́wọ́ bá fún yóò tó ìwọ̀nba nǹkan tó bá ní yóò tó so ẹni ẹni fọkànbalẹ̀ ìfọkànbalẹ̀ tó ní ìgbésí ayé ti ẹ rọrùn ẹ̀rọ náà rẹ̀ kó ní owó lọ́wọ́ ó tún lè pààyàn tó lè gbógun lè bá lówó sí ó pọ̀ ní báńkì yóò tún pààyàn tó lè gbógun tó bá lówó lọ́wọ́ ó tún wá náà ni sọ́kàn rẹ̀ ò ní balẹ̀ láíláí títí ayélujáyò fi pààrẹ̀ ayélujáyò fi pààrẹ̀ ọkàn rẹ̀ ò lè balẹ̀ ní tiẹ̀ so maisha dọ́kàn ni ìsẹ̀mí kèsì owó lọ́wọ́ máa ń sọ mẹ́ ìsẹ̀mí tí ó jẹ́ fún kankan kò ní lè sùn ẹyẹ ni sẹ o lè níbi fóònù mẹ́ta bí ti ń gbélé yóò mọ gbélé yóò mọ gbélé yóò mọ gbélé wàhálà wọn máa dé bá so kò ní ní kò ní ní fàkàbalẹ̀ kankan nígbèsè ayé so ìṣẹ́dékejì náà tún ni pé àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn kankan kò sí nǹkan tó mọ̀ kírètì fún ju wàhálà ìdààmú ọdún wọn kírètì fún sọ́ọ́rì ìyá ọ̀gá náà pé ní ẹni tán pé ní ma iṣẹ́ tó dán kan nìyẹn kéde kéde pé lówó lọ́wọ́ ẹlẹ́mìí lówó lọ́wọ́ pé ìwọ ọlọ́nkọ bẹ̀ kan sọ di tálákà kó wọ́n sì máa kó wọ́n mọ kó wọ́n mọ gbégbèsè ayé onírọ̀rùn ó dẹ̀ wá pé òun ju pé kóun ti lówó lọ́lọ́ so nǹkan tán pé ní sẹ́mi tó wà dán kan nìyẹn so inú kẹ́sà obìnrin ká bẹ́ẹ̀ so wọ́n ní pé kí ni nǹkan tí a lè sọ nípa kọ́lọ̀ eh, ìjáàbù tí a fẹ́ máa lò so àwọn àfáà sàlàyé tó pọ̀ lórí pé ìjáàbù tí obìnrin fẹ́ lò àwọn àfáà sọ pé kọ́lọ̀ tí ó lọ́lá jù tí ó ṣe ìtìkankan tó lọ́lá tó náà ni pé kọ́lọ̀ tó bá jẹ́ black òun náà ni àwọn àfáà sọ torí pé kí ni o ìgbà tí yàrá wa Aisha tó sàlàyé àwọn tó ń lo ìjáàbù nígbà táyà ìjáàbù sọ̀kalẹ̀ ó fi wọ́n wé ẹyẹ kànnàkànnà so ẹyẹ kanakana tó fi wọn wéyìí ó sọ fún wa yìí pé kọ́lọ̀ tí wọ́n aṣọ tí wọ́n wọ̀ ọjọ́ náà ó jẹ́ black so àwọn afáàní látara bẹ́ẹ̀ èyí tí ó jẹ́ èyí táwọn tó jẹ́ àwọn obìnrin tó ṣáájú lọ lò òun náà ni ó jẹ́ black ló pọ̀ jù nǹkan tí wọ́n lò so òun ló jẹ́ nǹkan tó yẹ pé ó lọ́lá jù so lẹ́yìn wá gbà náà wọ́n tún mú àwọn àdìsí kan wá tó fi nílẹ̀ pé ara obìnrin kan tó yẹ pé ó lo kọ́lọ̀ míì tó yàtọ̀ sí black láyé àti sàlọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyẹn sọ fún wa pé èèyàn lè lo kọ́lọ̀ míì tó yàtọ̀ sí black ṣùgbọ́n black ló jẹ́ nǹkan tó yẹ pé kí ni o tó ní ọ̀làjú kọ́lọ̀ míì wà ní àdìsí tó yẹ kó dìbò fìdí pé obìnrin kan lò ó so látara bẹ́ẹ̀ wọ́n gbà pé a lè lo kọ́lọ̀ ìjáàbù míì ṣùgbọ́n ìjáàbù tá a bá fẹ́ lò ibi tí problem wa wà nìyẹn pé wọ́n fẹ́ kó jẹ́ ìjáàbù tí ó jẹ́ plain ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló jẹ́ wípé nǹkan tó máa ń wù wá òun náà ni pé kí wọ́n tún bá design àwọn ìjáàbù wa bóyá níbi ọrùn ni àbí níbi ọwọ́ ni àbí níbi nǹkan kan ni so àsọ̀tà fẹ́ wò lọ nǹkan tó ń sọ ni pé a afẹ́ wàlá ìbùdínà zínátà òun ọ̀ṣọ́ ni kíní yẹn báyẹn wọ́n gbà si ọ̀ṣọ́ sínú ní báyẹn pé bẹ́ẹ̀ ti design ọwọ́ ti di ti design ọ̀rọ̀ kan yẹn ti di ọsọ. so design na ti ẹwà kan tó wà nù ní design tó design because design ju design lọ táyẹn bá tún ní design wọn a, ah, tó lágbára so sí òkè wa so yóò nǹkan kàwádà wa ní nǹkan dá ṣe design ó yẹ pé a ní nǹkan dá máa dàbò tí ò ní jẹ́ kí design ó hàn rárá so a gbọ́dọ̀ sọ eléyìí dáadáa eléyìí jẹ́ nǹkan tó pé àwọn obìnrin ọlọ́run bá dùn pé obìnrin fẹ́ràn ẹwà ó fẹ́ràn kó sọ̀sọ̀ kọ́lọ́run bá ló sọ pé kó fọ̀sọ̀ yẹn pamọ́ so ọlọ́run bá ṣe nǹkan àdánwò ni ọlọ́run bá fi ṣe fún àwọn obìnrin náà láti jẹ́ pé kó lè ba àkún ó lè ba àdáàbò bo àwọn kinní yẹn kí ni kinní kan tó ń ṣe náà wọ́n gbọ́dọ̀ rí náà ni so ni yóò máa dínkù díẹ̀díẹ̀ so kọ́lọ́n bá kó sànù wa kó jẹ́ kí a lè ṣe tiẹ̀ bó ti ní ká ṣe dáadáa so níbẹ̀rẹ̀ wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí wọ́n bá pèèyàn sí afla wọ́n ní ṣé èèyàn lè àtẹ́ǹdì afla yẹn so nínú Islam náà nǹkan tó dáa náà ni pé kí wọ́n máa pèèyàn sí afla nínú Islam so nínú ìlànà ìṣọ́ra ọba fi sílẹ̀ òun náà ni pé kéèyàn ó pèèyàn sí afla òun làwọn tó ṣiṣẹ́ ọlọ́wọ́n ọba fídẹ̀ tí wọ́n bá yẹ di pé yẹn síbẹ̀ wọ́n fẹ́ kéèyàn ó ṣe ìjábà yẹn ti jẹ́ nǹkan tó pé ó jẹ́ dandan ló fi jẹ́ pé àwa lónìí àwọn áfúlà tá a máa ń ṣe dẹ́ka bá máa ń sọ dáadáa nínú ẹ̀rọ fẹ́ ṣe nìkan nísìn kò nídìí pé gbàdúgbò ayé bá tó pọ̀ lọ́rẹ̀ rẹ títí táìsẹ̀ wọn wá oúnjẹ ńláńlá tó bá ti invite àwọn èèyàn díẹ̀ béèyàn bíi twenty kí wọ́n jókòó kí wọ́n jẹun so kéèyàn the áfúlà ni ìnáwó ìnáwó so ètò ìnáwó bí èèyàn fẹ́ ṣe nìkan ni èèyàn fẹ́ ṣe súnú ọmọ ni àbí èèyàn fẹ́ ṣe gíní ni wọ́n á ní pé tí wọ́n bá invite èèyàn ǹjẹ́ ẹ̀tún ọ̀bá yìí bàtẹ̀ ǹjẹ́ yẹn lè lọ so ó dáa yí pé ẹ̀dùn nínú Islam ó ti ní ètò ìtí Islam gbélẹ̀ ni pé kéèyàn ó invite yẹn wá sí afla tó èyí ó tún mọ̀ pé èèyàn márùn-ún ni mo pe oúnjẹ èèyàn márùn-ún ó máa ṣe lẹ́lẹ̀ so àwọn èèyàn márùn-ún yẹn náà ni ó ṣe kí ni òní ó fún ní oúnjẹ so ẹni bá wá bẹ́ẹ̀ lọ sí afla yẹn tó wá dùn mọ̀ pé wọn ò pe òun sílẹ̀ tó bá débẹ̀ tán bá ní òsì oúnjẹ kò ní banújẹ́ so nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn èèyàn lè lọ pé ọ̀rẹ́ mi ó ń ṣe nǹkan mo sì wá gbọ́ lónìí kí ló dé òbí wa ṣàlàyé fún mi èèyàn lè lọ bẹ̀rẹ̀ yóò dùn mọ́ pé ó ṣe yẹ kọ́ pé wọ́n máa ṣe oúnjẹ títò mọ́ so so ẹni tó wá pèèyàn sí apply kò ní ní pé ó jẹ̀bi pé kò fún tí ló ń jẹ so tó pé ìtàn àti pèèyàn sí apply ni pé èèyàn wọn fẹ́ kéèyàn wá síbẹ̀ kéèyàn sì wá jẹ oúnjẹ gbọ́dọ̀ wà nù tó ń pè ní apply kéèyàn pa àwọn invite àwọn yẹn pé kí wọ́n wá síbẹ̀ so uh, invitation máa wà very very important nínú pé a fẹ́ ṣe afla àwọn kan ní pé àwọn èèyàn ò lè ṣe invitation card so eléyìí kò síbi tí wọ́n ti rí rárá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pé kí wọ́n máa fún èèyàn ní wàhálà kan pé torí pé mo fẹ́ ṣe afla ìgbọ́dọ̀ ṣe invitation card eléyìí kí nǹkan lè bá àrọ́run ni nínú ìgbésí ayé wa eléyìí ò tún sọ pé èèyàn tún ti ṣe bídíà pé ó fáwọn èèyàn ní invitation card so kò tún sọ pé èèyàn ṣe bídíà ẹlẹ́ẹ̀kẹta náà ni pé dáwọ́ fẹ́ pè yẹn wá síbi afla ìdá gbọ́dọ̀ wá sọ dáadáa nìyẹn àwọn kan wọn ní àwọn táwọn pè wá síbi afla àwọn tí ó nídìí oúnjẹ wa gangan ní jíjẹ gangan náà ni pé ká pè wá síbi afla so yẹn gbọ́ ó wà very very important kó jẹ́ pé àwọn dá àmọ̀ yìí pé àwọn eléyìí o wọ́n máa nídìí oúnjẹ wa èèyàn ló pé kò di oúnjẹ wa rárá ẹni tí ò ní di oúnjẹ wa so kò nídìí kéèyàn ẹsẹ̀ máa pẹ́ tí ò ní nídìí oúnjẹ yẹn lọ wá síbi afla so ẹni tí wọ́n pé so nínú Islam àwọn kan níyàn fẹ́ ṣe yẹn bí wàá níyàn fẹ́ ṣe ìbáàdà náà tún ni ṣùgbọ́n àwọn òkè kà sí rárá àyè kà rárá so akànbà àwọn èèyàn kan tó ń jẹ àwọn èèyàn ńláńlá kan pé kí wọ́n wá àwọn èèyàn sì ní jẹun àwọn àtúnwá fún wọn ní oúnjẹ tó dáa gan lórí tábìlì àárọ̀ ara rẹ̀ wọn ò tún ní jẹ́ so wọn ò tún gbára gbé lẹ́lẹ̀ táwọn kan wọn fẹ́ débẹ̀ náà fẹ́ lọ kùrù mọ́ oúnjẹ yẹn á tún lé wọn sẹ́yìn irú yẹn gbọ́dọ̀ tó jẹ oúnjẹ yẹn kò yẹ kó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá so a gbọ́dọ̀ máa sọ pé àwọn tá a fẹ́ pè àwọn tí ó lè bá wa jẹ oúnjẹ wa kódà lára nǹkan tó ti sọ́nà bá bẹ́ẹ̀ ni pé kéèyàn lọ síbi afla kó jẹun àwọn olówó àwọn ọgbẹ́ òun ò lè jẹun ta ara nǹkan tó ti jẹ́ pé wà tó kọ́mọ níbi kéèyàn lọ síbi afla kó sì jẹun níbẹ̀ so ìṣọ́nà máa fẹ́ bẹ́ẹ̀ pé jíjẹun wọ́n yẹ tẹ́ ẹ bá gbá ẹ̀ wá síbi ẹnìkan ṣe afla kò mọ̀ téèyàn gbá ẹ̀ wá síbẹ̀ ìṣọ́nà máa tún sọ pé kéèyàn tún jáwèé kéèyàn tún jẹun bẹ́ẹ̀ so láwẹ̀ ẹ̀ kèsì àwẹ̀ kèsì àwẹ̀ ẹnu Ramadan sáyẹnu Ramadan ara ń sọ so kì í sáré ọ̀ràn yẹn kì í sáré ọ̀ràn yẹn lásán so tẹ́lẹ̀ gbá ìwà sí wọn fẹ́ kékeré ọdún jáde kó tún jẹun níbẹ̀ ṣùgbọ́n àwa àmọ́ gbogbo àwọn ẹ̀kọ́ áfíà yẹn kò sí lọ́dọ̀ rárá so kò sí lọ́dọ̀ rárá so bẹ̀ ní nǹkan lọ́gbọ̀n àti ṣẹlẹ̀ ni pé nípa invitation ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń sábà nira ń gbà míì fún ẹni tó bẹ́ẹ̀ ṣe ìnáwó ń gbà míì láti sọ fáwọn èèyàn ó máa ń nira láti sọ fáwọn èèyàn ń gbà míì fẹ́ tó bẹ́ẹ̀ ṣe ìnáwó tẹ́gbẹ́ làákàyè rẹ̀ kí wọ́n ti ẹ̀ nílé sọ pé iye tó bẹ́ẹ̀ sọ fún wa nìyí so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó bá sọ pé kó bá sọ pé mo pe ẹ̀yìn ẹ̀yàn kọ́kọ́ náà kan sáà máa sáàyàn pé tó bá ti máa rí ẹni tó bá bá ń rí máa sọ fún yí pé mo invite ẹ̀ so ó dà bẹ́ẹ̀ kí n sọ bẹ́ẹ̀ kí wọ́n sọ pé gbogbo àwọn èèyàn ni mo pe o so wọn náà ti sọ oúnjẹ gbogbo àwọn èèyàn lẹ̀ so tó gbọ́dọ̀ fún wọn so ọlọ́run bá wọn ràn wá lọ́wọ́. tó a gbọ́ pé gbogbo èèyàn ló pè ìwọ náà tó sọ pé kò tí òun á sọ pé kò fún ọ ní iv ó sọ pé òun pe gbogbo àwọn èèyàn so gbogbo àwọn èèyàn tó sọ pé òun pè yẹn so ó ti pé kí wọ́n kẹ́yìn náà wá kẹkùnà tí fún yẹn ní iv nìyẹn so wọ́n ní pé ṣégbà láyè wà fún ẹni tó bá fẹ́ ṣe tó ń ṣe itikaf kó kúrò níbi iṣẹ́ kó lọ síbi iṣẹ́ láàárọ̀ so irú ẹni báyẹn kò ṣe itikaf so nínú nǹkan náà fa ẹni tó bá fẹ́ lọ bí iṣẹ́ yóò lọ bí iṣẹ́ pé òun fẹ́ lọ kò tí ì ráyè láti ṣe itikaf nìyẹn kì í dandan fún yàn pé yàn fẹ́ ṣe itikaf ní kíní ibi iṣẹ́ ọmọ pé ó di ọlọ́wọ́ inú kó gba leave kó fi ṣe itikaf tó fẹ́ ṣe so yàgbé wà máa lọ bí iṣẹ́ láàárọ̀ máa padà sí itikaf eléyìí nǹkan òun àmọ́ sáláṣí ó kàn ń ṣeré díẹ̀ ó ń lọ bí ó ń bọ̀ nìyẹn so eléyìí ò tí wà so na ẹ̀yìn kì í dáhùn pé ṣé lórí ọ̀rọ̀ itikaf ẹ̀yìn kì í na. ó dàgé yẹn náà nísìnyí wọn ní ẹni tó bá ṣe ìnáwó tẹ pé kò sọ fáwọn èèyàn ẹ̀ wá rí i pé kò sọ fún mi káwọn máa ń lo ilẹ̀ Yorùbá so ilẹ̀ yorùbá ni ó máa ń jẹ́ pé àwọn máa ń ka nǹkan sí pé ọwọ́rọ̀ ó yẹ kó mú iv wá láti ìbàdàn kó mú wá sí kòkó àfilé lọ́wọ́ ní èkó ni so kí n tó lè wá síbi ìnáwó ẹ̀ àwọn mùsùlùmí ẹ má yẹ ká àwọn máa ṣerú àwọn àlámọ̀rí báyẹn rárá so àgbà a máa fún àwọn ọmọ ìyá wa ní excuse ní gbogbo ìgbà káde má jọra wa lójú rárá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ká má jẹ́ pé a jọra wa lójú yí pé ìgbà tí ẹnìkan bá tó mú iv wá bá wa àbí tó bá tó wá sọ nǹkan kan wá fún wa ipe ìgbà náà láàtò máa sọ wípé àwa kàkínní yẹn sí ẹlòmíràn lẹ́nu máa sọ ní ó kó ọ̀la báyìí ẹgbẹ́ ọkọ̀ la nínú pé mo ti gbàgbé tọ́jọ́ fún wa ní kémi ò ní lọ ara wọn kò sí ní lọ náà ni so kò wọ ọ̀rí bẹ́ẹ̀ rárá nǹkan dáadáa ni tó yẹ pé ó dáa púpọ̀ mo sọ fún ẹ kéde ìbàdí pé ẹni tó fẹ́ àtikọ́ ẹni tó fẹ́ sìnàwó lẹ́kọ̀ọ́ ẹni tó fẹ́ sìnàwó lẹ́kọ̀ọ́ ni pé tó bá dùn ẹ́ pé àwọn kan àdóhùn lè máa sọ fún kó ló bá yẹn pé ẹni tó bá bá rí àwọn èèyàn kó wọn sọ fún ẹ gbogbo èèyàn ni mo pè tọ́jú gbogbo àwọn invite ẹni yẹn kò sọ pé ìyá àwọn èèyàn báyìí ni ẹni tó fẹ́ pè sọ àwọn ẹni bàbá tí wọ́n á gbọ́ ká gbìyànjú láti jẹ́ pé kí ni o tó jẹ́ pọ̀ rẹ̀ wà ń darẹ̀ pọ̀ rẹ̀ ibi èèyàn lómi ọ̀rẹ́ pé èèyàn ti jọ lọ skul tipẹ́tipẹ́ èèyàn kàn rí pé ó fẹ́ ṣe nǹkan èèyàn wá rí pé ah kò mọ̀ rántí sọ fún mi kéèyàn ó lọ síbẹ̀ pé ah, ó sì wá sọ fún mi pẹ̀yìn gánà kan sọ lẹ́ẹ̀kan ni pé tó bá lọ síbẹ̀ tí ó bá rón jẹjẹ kó wọ́n yegi ni o kó wọ́n bínú pẹ̀ ó ti ṣe òun ti wá ṣe nǹkan tó dáa nínú Islam so ẹ̀san dáadáa yóò rẹ̀ ẹ̀san gbà níwájú ọlọ́gbọ́n nínú kéèyàn fún mi fọ ìnáwó kéèyàn fún ní kéèyàn hmm. jẹun tán àbàdà àwògá ló dáa àbàdà pọ̀. so wọ́n ń béèrè pé àwọn èèyàn máa ń fún àwọn èèyàn ní nǹkan ní ẹ̀bùn kò sí nǹkan tó burú pé kéèyàn fún yẹn ní ẹ̀bùn nínú Islam gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa náà sẹ́yìn ẹ̀bùn ni èèyàn lè fún yẹn ní nǹkan èèyàn lè fún yẹn lówó kẹ́ni kan pé eh, wọ́n fún yẹn lówó láyà ànàbí rárá eléyìí ò tí débi bídíà eléyìí ò tí débi bídíà nìkíní ní tó nìyí pé kí èèyàn ó ran ọmọ èèyàn lọ́wọ́ nígbà tí èèyàn bá ní agbára láti ràn lọ́wọ́ so ọmọ èèyàn ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe ìnáwó èèyàn lè ràn lọ́wọ́ fáwọn nǹkan kan pé nǹkan báyìí mo fi kún yín lápá nǹkan báyìí mo fi kún yín lápá kò sí nǹkan tó burú ń bẹ̀ kí ìnáwó yẹn ó lè ba àrọ̀ lọ́rùn náà ni ó dẹ̀ pé màdó sí ìnáwó yẹn tán èèyàn tó lágbára èèyàn tó pé nǹkan báyìí mo fi kún yín lápá nǹkan báyìí kò sí nǹkan tó burú ní eléyìí pé àwọn èèyàn fúnra wọn ní owó kò sí nǹkan tó burú ní eléyìí ṣùgbọ́n nǹkan náà kan sọ ni pé ẹni tó fẹ́ ṣe ìnáwó kó máa rí pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n máa ní bùkátà sóúnjẹ òun tó fẹ́ ṣe sọ́dákọ̀ pẹ̀lú ẹ̀ náà so kó máa rí bẹ́ẹ̀ kó máa yẹ pé àwọn tó kàn wọ́n gbé àwọn eléyìí àwọn tó fún mi lówó nìkan àwọn ni mo fẹ́ pè kó má jẹ́ kó rí bá ara kó jẹ́ pé àwọn èèyàn kan wà tó pé wọ́n máa ní bùkátà pé wọ́n bọ̀ wá jẹun ni tí wọ́n sì jẹun so tó yàn pé kódà kan tí òun sá ni wọ́n kọ́ máa so kò sí nǹkan tó burú pé ẹnìkan wà náà ọdẹ pé èèyàn pé tó dẹ̀ fún yàn ní nǹkan kò sí tó burú eléyìí kò ní nǹkan kan ṣe nú ẹ̀sìn ó fún yàn síwájú àbò fún yàn lẹ́yìn kò ní nǹkan kan ṣe nú ẹ̀sìn rárá so kéèyàn máa gbìyànjú pé àwọn kan wà déyàn tó téèyàn gbọ́dọ̀ pé ẹgbẹ́ àwọn náà wọn ó kàn jẹun tí wọn lè fún yàn lóhun so ó dáa púpọ̀ sọlọmọsí àbá sọdọ̀ fún wọn. ó foró yoró nù. gbogbo àwọn eléyìí ìṣesí tó wà nínú ìṣesí tó wà nínú Yorùbá ó náà ní pé àwọn dáa jẹ́ mùsùlùmí ìrànlọ́wọ́ gbọ́dọ̀ máa wáyé láàrin wa síra wa ìrànlọ́wọ́ wa nìyí àsìkò máa ń yàtọ̀ síra wọn àsìkò máa ń jẹ́ nǹkan tó yàtọ̀ síra wọn àsìkò mi wà dé pé owó wà àsìkò mi wà dé pé owó ò ní sí so gbogbo ọdọ bá yẹ pé bá ti ní excuse fáwọn èèyàn eléyìí kó fún ọ ní nǹkan kó fún ọ ní nǹkan ó lè excuse fún ọ ìjọ tó ìwọ náà lọ bá rẹ̀ fẹ́ fún yẹn ní nǹkan tó bá ní ṣe fáwọn èèyàn ìjọ tó bá ní fílẹ̀ pé wò nínú so jẹ́rọ bá ní jẹ́ káwọn èèyàn mọ̀pọ̀ ní jẹ́rọ bá dẹ̀ ní fílẹ̀ fáwọn èèyàn kò sí ìyàn tó burú bẹ́ẹ̀ àwọn fi ń fi ìfẹ́ hàn láàrin ara wọn ni pé owó ní kíní sùn ó bẹ̀rẹ̀ pé ìnira tó máa ń wà bẹ́ẹ̀ fáwọn èèyàn wọn fi ìnira yẹn àwọn tá a jẹ́ mùsùlùmí àníjẹ́ kó jẹ́ ìnira nọ́mbà fẹ́ bẹ́ẹ̀ ni kèsè dandan ìkàdà gbọ́dọ̀ gbà yẹn so ọlọ́mọ ìyàtọ̀ wo ló wà láàrin méjèèjì àsọfún agbé tàràwí àti kìyàmù lè nǹkan kan náà náà ní méjèèjì nù Ramadan so ó kọ́ tó kàn jẹ́ nínú Ramadan náà ni tarawih so nínú bàtẹ́ bá ti jẹ́ pé ó bá ti kó nínú Ramadan a máa di kìyàmù láyìlì kí bá àwọn àfáà ti ṣàlàyé eléyìí ni ìràyè tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ṣe tí wọ́n dẹ̀ máa lásìbẹ̀ pé kó yàtọ̀ síra wọn àdẹ̀rẹ̀ àwọn àfáà kọ̀ọ̀kan tó ń sọ pé ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n èdè onílẹ̀ náà ni pé kó yàtọ̀ síra wọn so wallahu alam náà. àwọn ẹran tọ́kì tí wọ́n àwọn adìẹ tọ́kì tí wọ́n ń ṣe káàkiri so mi afa kankan sọ̀rọ̀ lórí pé ó di èèwọ̀ pé kí àwọn èèyàn máa jẹ torí pé wọ́n gbà pé pípa àwọn bí adìrẹ nígbà míì ó máa ń ṣòro fún àwọn tó fẹ́ ṣe adìẹ tó pọ̀ ká pẹ́ẹ́pẹ́ nìkan tí wọ́n máa dún ọlẹ́yọ̀ kọ̀ọ̀kan kọ́dà yóò sun òun gan náà so ní gbogbo ayé gan ó jẹ gan kò ní lè dun tán yan so àwọn afa gbà yìí pé wọ́n yà pé àwọn kan ti sọ fún wa pé ẹ́ńjìn náà fi máa ń pa so wọ́n lè gbà pé téèyàn bá dó síbi ẹ́ńjìn yẹn tó bá ṣe bísímìlá so dẹ̀ pé àwọn yẹn náà dẹ̀ gbìyànjú pé kí wọ́n máa ṣe bísímìlá ẹ̀ẹ̀kan eh, sí nǹkan yẹn kó ló di pé wọ́n máa pa lọ so báyìí ní Saudi wọ́n sọ wípé àwọn ẹ́ńjìn tó máa ń pa ní Saudi wọ́n lé ẹ́ńjìn yẹn máa ṣe bísímìlá tí wọ́n ṣe bísímìlá tó dẹ̀ máa pa ìkọ̀kan tó bá fẹ́ pa ọ̀kan yẹn máa ṣe bísímìlá gẹ́gẹ́ báwọn yẹn ti sọ so wàhálà alam nam so èmi ò mọ̀ bẹ́ẹ̀ bá ti rú àwọn mùsùlùmí lójú ìran ló jẹ ni pé èèyàn lè má wá jẹ ní àbádọ́ wọn pé kíní kò sí ìran lóbodò pé kéèyàn jẹ tí wọ́n bá wà pé wọn ò ní jẹ kó fi ilẹ̀ so kò so tó bá pé nǹkan yẹn bá rújú náà kò sí nǹkan tó burú nù ní gbégbé yẹn jẹ so kò sí nǹkan tó fi sẹ́ran tí lè jẹ náà. náà ó rọrùn bẹ́ẹ̀ pẹ̀lú kúrẹ́sìn tí wọ́n béèrè yẹn náà pé bá rí fìtínà ikú ni o rí kú báyìí dandan yẹn báyìí so ẹni bá rí kú nígbà mi ó lè máa sọ nǹkan so àwọn yẹn ò ní kíkọ́ fún rárá torí pé nígbà tá à ń ka ní UI náà aṣàlàyé pé àwọn màláìkà kan wà níbi ọrùn wa níbi báyìí àwọn màláìkà méjèèjì so àwọn màláìkà yẹn kì í sẹ́gbẹ́ ọ̀tún báyìí ni wọ́n wà kì í sẹ́gbẹ́ òsì ibi ọrùn báyìí ni wọ́n wà so wọ́n wọ́n súnmọ́ wájú bí sọ ọrùn wa lọ́ba tí wọ́n fẹ́ kúrò ń bẹ̀ wọ́n ó dúrọ́pù ìwé tí wọ́n kọ́ lẹ́lẹ̀ wọ́n ó dúrọ́pù síbẹ̀ ìgbà náà wọ́n ní wọ́n máa dúrọ́pù ìgbà tí sacratul mouth nígbà tí á dúrọ́pù so kò sí ìyẹn kan tó níwájú ọlọ́ba so kò sí nǹkan tó fẹ́ kọ́ lẹ́mọ̀ yẹn ti parí kó kàn parí ìwé rírà kú yẹn ìgbà tí kú bá ti yọ àwọn yẹn wọn á dọ́pù ìwé yẹn so wọn á kó mi àwọn àníbi ọrùn yẹn so wọn padà wá yọ jáde tó bá ti jó mi dàkẹ́ wọn náà wọn padà wá ká fún yẹn so omi jẹ́ pé sákàtú mọ́tò bá dúdé kò sí pé ẹnìkan kan kankan lẹ́lẹ́ fún yẹn mọ́ yẹn ti parí gbogbo náà so wọn náà bá bá rí kó ṣe kò ọlọ́run bò ní gbà lọ́wọ́ mi fìlọ́nù sọ bí ọlọ́run bò gbà lọ́wọ́ yẹn. na akérò mọ́ọ̀dù kí sakratu mọ́ọ̀tù tó dé kí ikú gangan tó dé báyìí kí ikú gangan ikú gangan ikú o ti nígbà dẹ́yìn mọ́ àyà náà ti mọ́ọ̀tù ọlọ́run bò ní gbà lọ́wọ́ yẹn nǹkan táwọn afáàlù sínú ọjà máa sọ nìyẹn. nam fẹ́ fún bá sínú àdúrà fún bóyá nǹkan tí ó gbà lérò ìdí dáadáa fún bá sínú àdúrà ní ìjọ́jì so ìgbàgbọ́ tí a mùsùlùmí ní òun náà ni pé ìgbàgbọ́ àwa mùsùlùmí òun náà ni pé àdúrà tí kèfèrí bá ṣe tí ìbáyé bá ṣe mùsùlùmí bá ṣe so wọ́n ní question yẹn náà ni pé àti ẹni tó bá jẹ́ bí ẹni tó bá ṣe mùsùlùmí tó wá sọ fún mùsùlùmí pé ìwọ mùsùlùmí yìí o kí ni kí máa bọ́ sọ ní ṣọ́ọ̀ṣì pé kí máa bọ́ fi bẹ lọ́hùn so lórí ọ̀rọ̀ ara rẹ so ìgbẹ́dí mùsùlùmí wọ́n lọ́ọ̀ ní náà ni pé ìgbàgbọ́ gbọ́dọ̀ wà fún mùsùlùmí lájẹ́ pé kó bẹ ẹjọ́ bá ṣe mùsùlùmí ní àdúrà.